أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأنعام إلا ما يتلى عليكم إلا ما يتلى عليكم غير محل السيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا يحل شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا اليدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم وحبانا وإذا حلمتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدون وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àgbè tafsiri wa nígbà tí a parí suratul Baqara àbí tá a parí Al-Imran a máa wò pé nìsáwù ló Ramadan. nípa bẹ́ẹ̀ á gbé e láti suratul Maida lè tẹ̀tàná wá àìfà ìdá káǹfààní ẹ̀ fi lè máa jẹ́rìn ran nìsá nínú Ramadan àti bí àyà náà ti bẹ́ẹ̀ à ń wò pẹ̀lú àánú ọlọ́run ọba sùhánà a tún lè máa tẹ̀síwájú ń bẹ̀ nínú Ramadan kọ́lọ́n kan ká dára ìṣẹ́kùn wa lórí ìtẹ̀lé tọ́lọ́run. ṣùgbọ́n báyìí suratul maida òun ni a máa bá lọ báyìí. ọlá tí ń bẹ fún alimaida sura yìí àti àkókò tó sọ̀ kalẹ̀ alimami tirimizi ọgbẹgbẹ alátọ̀tọ̀ àtọ̀lá ibùn rọ̀díọ́lọ́hùn tààlà ánìkúmọ̀. ó ní súrà tó sọ̀kalẹ̀ kẹ́yìn òun náà ní suratul Maida àti wàsípàtì ìyẹn suratul Fath suratul Fath suratul fàtì òun náà ní inna fatahna laka fathan mubina ọlọ́lọ́ sọ̀kalẹ̀ kẹ́yìn lẹ́yìn ìgbà yẹn ni mọ́mú sírímọ̀sì rahimahullah. wọ́n ní sẹ́rí hadith yìí hadith tó dáa ní ṣùgbọ́n gọ̀ọ́rí ibù ni ẹnìkan ló gbà wá. wọ́n tún gbẹ̀gbà wá mi látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní súra tó sọ̀kalẹ̀ kẹ́yìn súra tù tó sọ̀kalẹ̀ kẹ́yìn tí wọ́n sọ̀kalẹ̀ kẹ́yìn òun náà ní ìdájá anasurullahi wal fath. al-imam hakim nínú mùsẹ́dá rẹ̀ òun náà gbàgbọ́ gbà wá ti fi mọ̀ sí i àwọn ní hadithi yìí gbádùn lórí shartu shaykhayn ìyẹn mọ́ Bukhari àti Muslim májẹ̀mú wọn ló wà lórí ẹ̀sùn mọ́kò sí nínú tíra àwọn méjèèjì lẹ́yìn náà ni Imam Hakim tí kò gbà wá mi látọ̀dọ̀ Jubayr bùnú Nufayr ó ní mo ṣe hajj mo wá wọlé tọ̀ Aisha Aisha wa ni mo gbẹ̀rẹ̀ Jubayr sọ ọmọ sọ́ọ̀tù mọ́ ìdá ká mọ́ níbẹ̀ ni. فما وجدتم فيها من حلال فاستحلوه wọ́n ní sórí súrà tó sọ fún un mọ́ kéèyàn òun ní súrà tó sọ kalẹ̀ kẹ́yìn ìwọ̀n tí ẹ bá bá nú ẹ̀ nínú halal fásẹ̀ ìlúhù ẹ pè é lẹ́sọ̀ jálẹ̀ ẹ gbà pẹ́sọ̀ ni. فحرموه أمر حرم يحرم حرم فحرموه tòun tẹ́ bá wá bá ń bẹ̀ tó sọ pé èèwọ̀ ni ẹ gbà pé wọ̀ ni o tọ́lọ́hún ni súrà tó sọ kalẹ̀ kẹ́yìn káwá ní hadith sọ yìí wàhálà ṣọ́ọ̀tì ṣèkẹ́ ṣùgbọ́n àwọn àfa méjèèjì ọ̀fà yọ nù sẹ́ra àwọn méjèèjì yẹn ìmáàmù ahmed gbẹgbẹ àwọn látọ̀dọ̀ abdulrahman bin mahdi látọ̀dọ̀ bàáyà bin sọ́ọ́lẹ̀ wọ́n sàlẹ̀ sí ọ́nà wàá béèrè àni kólùkì rasulillahi sallallahu alayhi wa sallam fọkànlá ti lè fọkàn. wọ́n tún wá bí àyìn sàlẹ̀ ta'ala ń ta la nẹ́bi sallallahu alayhi wa sallam máa ń wù wọ́n ni alukur'ani ni wà rẹ̀. tó wà ní alukur'ani pé ẹ̀tọ́ ni wọ́n tá nẹ́bi máa ń tẹ̀lé. ìwọ̀n tó wà ní alukur'ani pé wọ̀ ni wọ́n tá súrà náà lọ́wọ́ àlọ́ báyìí ọlọ́run yà ayé alẹ́bí náà àmànù àwòfó bẹ̀lẹ̀ ọ̀fó dẹ̀. ọlọ́run bá ní ẹyin onígbàgbọ́ òdodo ibùdó àbí hatim wọn ni arákùnrin kan lọ bá abdullahi ibùdó mas'udin radiyallahu ta'ala anhu ọwọ́ ni ishad ilayi fún mi ní nǹkan kan tí máa bá sáábà tí máa dúnrín mọ́ tí máa tẹra mọ́ ọlọ́run sábdùlá ibùdó ọ̀sùn tí wàá sọ ni pé tọ́lé ti gbọ́ níjọ́ kan síjọ́ kan bá mọ̀ pé yá ayyuhal ladina amanu tọ́ bá gbọ́ gbólóhùn yẹn fari ahasa muaka tẹsí ẹbẹlẹ jẹ. nítorí pé rírì kan lọ́lọ́run fẹ́ pàṣẹ rẹ̀ tọ́ba ti di ya ayyuhalladhina na amanu rírì kan lọ́lọ́run fẹ́ pàṣẹ rẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ láburú kan lọ́lọ́run fẹ́ kọ́ nípa ẹ̀ torí bẹ́ẹ̀ tètè tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ látọ̀dọ̀ káyísámọ̀ ó ní kullu shay'in fil Qur'ani gbogbo ohun tó wà náà lùfáàní tọ́lọ̀ máa sọ pé yà ayò hàn lẹ́dí nà ámànù tẹ́ bá lọ wọnú àtàwọ̀rọ̀ ìyẹn má jẹ̀mú láéláé ohun tẹ́ bá ń bẹ̀ ni pé yà ayò hàn ẹ̀yin tálákà. ọmọ ẹ̀fí tó wà bá bá náà sí ọ̀sọ̀ pé yà ayò hàn lẹ́dí nà ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ bá lọ wọnú àtàwọ̀rọ̀ ìyẹn má jẹ̀mú láéláé mo fẹ́ bá ń bẹ̀ ni pé yá ayyuhal masakin ẹ wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin mas'udin radiyallahu ta'ala anhu bó ṣe sọ wípé tó bá ti pé yá bẹ́ẹ̀ lẹ́jẹ̀, torí rere kan lọ́wọ́ fẹ́ pàṣẹ ẹ sílẹ̀ láburú kan lọ́wọ́ fẹ́ nípa ọ يا bá ní آمنوا أوفوا بالعقود قال وبني أبي الكواني afaw abdullahi àti mujahid kan ó ní alẹ òkúdù náà ní òkúdù ẹ pé ibùnà jarir ó ní ẹnu kò lórí pé bẹ́ẹ̀ ni pé òkúdù alukawa ihun tí wọ́n máa ń sàlùkáwà ní lórí ẹ̀ mínẹ́lì hẹ́lìfì wọ́ọ̀rẹ́lì hìí kó tó di pé Islam dé. ìdílé kan lè sọ pé òun máa máa lò fẹ́ àtìlẹ́yìn pẹ̀lẹ́ nìkan. àlùkáwà níyẹn náà ni ó tún jẹ́ nígbà tí Islam dé. tìbálà máa ti ra wa lẹ́yìn lórí dáadáa ní kò gbọ́dọ̀ yípo nígbà tí Islam dé. bẹ́lẹ̀ ìṣeré nìyẹn. al-ubudu wọ́n ni túmọ̀ rẹ̀ nìyẹn ali ibn abi dolha abdullahi ibn abbasin wọ́n ní ọ̀rọ̀ lọ́ntọ́lọ́ ní ya ayyuha alladhina amanu awfu bil-uqud wọ́n ni túmọ̀ rẹ̀ ní al-ubud. ẹ al-ubud ubudu náà ni àwọn àlùkáwàdì wọ́n ní túmọ̀ rẹ̀ ma ma haram. ẹ̀hún tọ́lọ́run ṣe lẹ́tọ̀ ẹgbà bẹ́tọ̀ ní títí ayérayé ẹ̀hún tọ́lọ́run ọba ṣe léwọ̀ ẹgbà pé wọ́n ni wọ́n ni òhúdù nìyẹn ẹ̀hún tá a bá sábà nìyẹn àti pé wọ́n mọ́ fàárọ̀dọ̀ wọ́n mọ́ hádà fílkùrán kúlùhù gbogbo ohun tọ́lọ́run ṣe lọ́rùn ẹ̀yẹn àti ohun tọ́lọ́run pè láàlà nínú àlùfáà nìyẹn yẹn. kagba ọ̀la tẹ́gídà tẹ́gídì rú ayé ẹ má dalẹ̀ ẹ má lè dalẹ̀ rárá o ni ẹ má jẹ́ alùkáwà ni kálàlẹ́ ọlọ́run má jẹ àlàlì káramu rẹ̀ má jẹ́ ni jàǹbá ni ẹ má ṣe bẹ́ẹ̀ ìgbà yẹn fún fi dálíkà ọlọ́run wá tún mú ọrọ yẹn kankan. Ninu aya mi ọlọ́run ní walladhina na ahda Allahi min ba'di mithaqihi wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́run padà parí ẹ̀yí fún àwọn ènìyàn sùn kùdárì máa jẹ́ tiwọn. ike àwọn ẹni tí wọ́n ń tú àlùkáwà ní ọlọ́run ẹ̀tọ́ ìhun tó lọ́n wá pàṣẹ rẹ̀ wọ́n ń jà ọmọ lọ́n pàṣẹ rẹ̀ pé kán so pọ̀ àwọn ń gé ọlọ́run níṣẹ́ ara yẹn sún ìdáàrú máa jẹ tiwọn ilé ebú. àbọ̀ àdọ̀hàd wọ́n lọ́rọ̀ ọlọ́run tó lọ́n ní ọ́fù bílẹ̀ òkú di wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ìhun tó lọ́n bá ṣe lẹ́tọ̀ ẹgbàpẹ́tọ̀ ni ìhun tó lọ́n bá ṣe léèwọ̀ ẹgbàpẹ́ ni ìhun tó lọ́n bá gbà nínú àlùmíṣáà alukawa ní ipe alamani akọrọ bil imani bin nabiyyi wal kitabi àni yóò fú àwọn ẹni tí wọ́n ti láwọn nígbàgbọ́ sànẹ́bì àwọn náà ti máa gba Al-Qur'ani gbọ́ pé kán sàmúsẹ àlùkáwà níyàn pẹ̀lú tọ́lọ́wọ́n bá gbà lọ́dọ̀ wọn nínú ọ̀rẹ́ yẹn nínú halal àti haram wọ́n ní sùnmọ́ áwòfú bílùwù kú dì nìyẹn lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá fẹ́ sàlàyé mọ́ yẹ hílù wà mọ́ yẹ àrùmọ́ mínàlì hayawanet kí ló ṣẹ̀tọ́ kí ló jẹ́ wọ̀ nínú àwọn ẹran ọlọ́wọ́ ni òhìlá tí lakum bàyí mọ́tòl ànàám. òhìlá tí lakum bàyí mọ́tòl ànàám ìlànà ìfúnra aláìkún wọ̀rọ̀ òhìlá. الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد الله بني وسيلة فين بهيمة الأنعام ràkúnmí bahimatu lànàámi màálù wọn ti lẹtọ fún yín bahimatu lànàámi gánàmù àgùntàn báfa wa hasan ṣe tún ní adúgbò táadá àtẹ̀ntì ẹ̀ṣẹ̀ kan náà àwọn àfọ ní dàwùtíìr ìbùn jarir wọn ní bọ́lá òṣèré ní ẹlọ́dọ̀ àwọn alárúbáwá wọn ní ibùn umar ibùn abbas àtẹ̀ntì ẹ̀ṣẹ̀ kan wọn ní ọ̀sẹ̀ tọ̀ pẹ̀lú àyà yìí ala ibahati jẹnini idawo jida maitan ibatini omihi idatobi hati o ti dẹtọ ọlẹ tí ń bẹ nù ya rẹ bá a bá ti dú ya ọlẹ nù ẹ ti dẹtọ lọkàn rẹ bá kọ ni o o lè jẹ wọn láyà yìí ni wọn fi sẹrí pé bàyí mọtò làánì àmì ó tún wá ń bẹ hadith nínú sunan ti Abu Daud àti tinubu zadunu mọjata látọ̀dọ̀ hadith ẹyin dèlù kòdìrí wọn là pé lòdì sí Ọlọ́run nẹnharun nẹẹkọta wọn ní sọwọ ìgbà kọrọta àwa máa ń gúnra fún mi táwọn fún mi ní wọ́n yẹ para fún mi o bọ́ọ̀lù ó ti á fún mi gbálẹ̀ ọ̀rọ̀ ni ó ṣòro sọ̀rọ̀ pé wọ́n dára fún mi gbálẹ̀ yóò fẹ́ yí díẹ̀ o bí wàá yẹ kó kúnlẹ̀ jẹ́jẹ́ fún ara rẹ̀ ràkúnmí ó ní pọ́ǹbì òjíṣẹ́ ọlọ́run lè pe òjíṣẹ́ ọlọ́run a máa ń gún ràkúnmí gúngún ni wọ́n ń gún ràkúnmí níbi afọ́fọ́ òsì lóòrò náà wọ́n ti so wọ́n ti so àwọn yòókù tí òfin ní jà wọ́n àbí wọ́n ti sọ ọrùn rẹ̀ náà náà gùn níbi àkọ́kọ́ òsì ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́yìn oṣù wàá tún fún ara rẹ̀ níwàá kúnlẹ̀ wọ́n á wàá sàáyàn yòókù. wọ́n ti bá ìbàkọ̀rọ̀ dà àti máa ń dúgbò màálù tàbí ká dúgbò ṣáà. ṣáà ismu jíǹsù ni ntọ́ yàtọ̀ sí màálùú bí àgùntàn àgbò gbogbo mẹ̀nsóró nkankan ó lè kó sínú. tábà wá dúró bí bá fi ní ha jẹ̀nínú ma máa wà níkùn ẹ̀ òun ni ọlẹ̀ anuliki amuna kuluhu awa se béèrè akẹ́sìtú lọ́rọ̀ ń jẹ <laughs> ẹgbẹ́ bá ṣe wọlé se sẹ́wà ni wọ́n ò fi ní jẹ ọwọ́ àfi lọ jòkó ẹran má ma ẹran ṣé ká sọ ọ́ nù ni àbí ká jẹ́ ẹ̀sìn ọlọ́dún àkùlùhù tó ti yɛ. Ɔmɔ kekere fàyínà zakata hu zakatu ummihi lórí bẹ́ẹ̀ ṣe ti dúnbò ẹ̀yẹn ti dúnbò bẹ́ẹ̀ ṣe dúnbò dúnbò ti ẹ̀yẹn ìdúnbò ya rẹ̀ ṣe dúnbò náà ti ẹ̀yẹn. wọ́n ní ìwọ́n tẹ́lẹ̀ mi sọ pé hadith yẹn ó dé daraja hasan dáadáa. àbújá ó dé lásọ̀rọ̀ ìjábìn abdullahi wọ́n lọ́rọ̀ yìí wá lásọ̀rọ̀ ìjíṣẹ́ ọlọ́run tó tún padà lámọ́lẹ̀ ìyẹn yẹn fi zakatu jẹ̀ni zakatu ummihi bẹ́ẹ̀ bá ti pààyẹ ẹran tó lọ́mọ nù ẹ ti pọ́ ọmọ ẹran nìyẹn jíjẹ ni ẹ jẹ. ọlọ́wọ́ àgbẹ̀ pé uhillat lakum bahimatul an'am. uhillat lakum bahimatul an'am illa ma yutla alaykum wa mu'allaf saydi wa antum hurum. Hmm. inna Allaha yahkum ma yurid. aláwọn ẹran wọ̀nyí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún yín ràkúnmí ni màálùú ni àgbò ni mẹ̀nsóró ni bóde ewúrẹ́ ni àtàwọn míì táwọn náà ń pè lẹ́ẹ̀kọ́ míì ọ̀sájà mẹ́ ọ àtẹlẹ́dẹ. olórí pé ńlá mọ́ yóò ti lá àlẹ́kùn àfẹ́yí tá a ké fún yín pẹ̀ gbọ́dọ̀ jẹ́ alẹ́ ibùdó àbí tọ́lá látọ̀dọ̀ àtọ́lẹ́ ibùdó àtàṣin rọ́jà lọ́tàlá ni fún wọn. èyí tá ké fún yín pẹ̀ gbọ́dọ̀ jẹ́ olùkú ẹran. ẹlẹ́mi ọ̀sán pé à ní ẹ̀ bá má kò mí jẹ́ àbọ̀dá ni tọ́ba lọ sọ́nà ẹ̀gbẹ́ bíbá ike ọ̀dọ́ òkú à ó sì ń lọ jẹjẹ jẹ. ọlọ́run fẹ́rẹ̀ wá pọ̀ kò ní kí ẹ ṣe rẹ̀ bálabàlá kó ṣe rẹ̀ jákujáku. kí ẹ mọ̀ ọ̀dọ́ a ti fún adé obi àjẹmọ̀. wọ́n ní bí òkú ẹran kọ̀tàdà ní ìtumọ̀ rẹ̀ ló kú ẹran àti mọ́lámúyú kárọ́sùmù lọ́ọ̀hì àléèdì gbogbo ní àbájá kọ́ náà ọba bí kí ló ń jẹ́ ká lómi tọ́ka ti tẹ̀rẹ̀ jíjẹ mi ò lè sẹ́yìn lè jẹun lásán kọ́ wá jẹun lásán kí òfin rẹ̀ jùjẹ kújẹ lọ. sóyà ń bẹ tó dẹ̀ ṣiṣẹ́ lára jẹrẹ lọ àbí àǹfààní wo ni ń bẹ lára rẹ tẹ̀ ń jẹ ẹ sọ ẹ̀yin jẹrẹ jẹrẹ ẹ̀ lẹ́yìn àtẹ̀jẹ ìwọlọ́lá àǹfààní ju mi fẹ́ jáde bàbá náà wọ́n láwọn àgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ń jẹ àfi gbádùn. ẹ̀rí wọn ni wọn tó clear jù ṣùgbọ́n lọ́wọ́ lálámọ̀tà ibi òun ta gbàlérò pẹ̀lú ẹ̀là máa yóò ti la ara èkó gbogbo àwọn ẹran tọ́tọ̀ ìyá sílẹ̀ tọ́ fún yín ràkúnmí ni màálùú ni àgbò ni mẹ̀nsóró ni ewúrẹ́ ni ẹ̀là máa yóò ti la ara èkó àfẹ́yí tá a kà fún yín pẹ́ gbọ́dọ̀ débẹ̀. òun ni ọ̀rọ̀ ọlọ́run tá a padà kan tọ́lọ́run pé hurri mati aleikum el maita ọlọ́run ṣe léwà fún yín pé òkú ẹran ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ó di mẹ́ni pọ̀jámù ẹ̀jẹ̀ àsúgbè táwọn yẹn ń pè ní panudé ẹ kò gbọ́dọ̀ jẹ́ ó di méjì. bẹ́ẹ̀ lẹ́rìn ẹlòmíọ́ tó tọ̀ọ̀tọ̀ á ó fẹ́ ilé ó di mẹ́rin àmẹ́lò ni ó di mẹ́ta wọ́n láwọn lè kí n sí òkú ẹni là kọ́kọ́ ẹ̀jẹ̀ àsúgbè sọ́ngbè táwọn kan fi ń ṣe panudé lẹ́yìn náà ni láwọn lè kí n sí ẹ̀rìn ẹlẹ́dẹ̀ ọ̀yà ẹlẹ́kẹrin. atẹ́rẹ́ tí wọ́n dágbá lẹ̀ ṣùgbọ́n kì í sọ ni wọ́n pa á fún eléyìí àwọn máa ń dó lórí ẹran kérésì dọ́là tí wọ́n lè fi sun kérésì ẹnìkan ọ̀sán kó ń jẹ kiri yóò ṣe ẹ̀tọ́ ṣùgbọ́n ó fi sun kérésì ó fi sun kérésì ọ̀rọ̀ kẹ́mi ẹ̀ ọ̀rọ̀ kejì tọ́lá tún dákọ̀ lórúkọ jésù àníjẹ́ wọ́n mọ òhìnlá lọ́kọ̀ ìrìnlá ẹ̀rẹ̀ bí wọ́n pa lẹ́kọ̀ ìrìnlá ibè èyí sọ ọlọ́run lọ́ọ́ pa fún. wọ́n sọ àti náà ẹ àtìmọ̀fẹ́ ní jẹ́ lọ́wọ́ ẹ̀ka fà lọ́rùn tún ní bẹ́ẹ̀ wàá bá àdúgbò rẹ̀ àwọn eléégún àdúgbò yìí àbáwọn olóró àdúgbò yìí àbáwọn ẹlẹ́bọ tí wọ́n ń bọlẹ̀ tí wọ́n ń gbòkè ládùúgbò yìí àbáwọn yìí tí wọ́n ń bodò lọ́dọ̀ yìí lókè láwọn gbé à èmi kó dèmi kẹ̀kẹ́ mo lọ bá wọn dù ó fi lè jẹ́ tọ́ náà ẹ̀ tọ́ bó wà má òhìnlá lẹ́gbẹ́ wọn rántí ìgbà tá a fi wà ní ìkùlé ń bíbá yìí dáhùn sọ láyé àtijọ́ wọn kì í sáwọn bàbá wa nìkan yẹ wá pa àtọ ẹ kúkú ní jẹ tá a bá fà lọ́rùn tú wọn ní wọn sì yà lọ bẹ́ẹ̀ ń tó tọ́ hàlọ́lá ọlọ́run kọ́ bá ní forí jẹ́ àwọn tó ti lọ́nu wọn àwọn tó kàn ọlọ́run jẹ́ wọn tún bá kí wọ́n bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀karùn èyí tó fún lókùn lọ́rùn wọn fún lókun lọ́rùn pa ọmọ yẹn gbéyìí lọ dẹ́dẹ́ fi ń pẹ́ náà yẹn mú o ọ̀tẹ̀ náà bí ọ̀tẹ̀ olókun tẹ́ máa ń sè èmi ò gbóko mọ́ bí mo ti lè ṣàlàyé rẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni lẹ́ ń pè ẹ wàá fi kún lọ́rùn àtẹ́bìtì ẹ fi okùn tí ó fi fún pa láàrínà lọ́ọ̀kọ̀ọ̀kọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nìyí. ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹfà wọ́n mọ̀ òkú dágùn ẹ wàá rí ìdí ẹlú pọ̀ pàpà ẹ̀yin tẹ́ ń dẹ̀ gbẹ́ gbogbo ara nílẹ̀ máa ń dẹ́wò mọ̀ ó di bàrà ìmọ̀ òkú dà bákan náà ẹlẹ́ẹ̀kejì nìyẹn mùtàrà díyà ẹ̀rẹ́ tó jábọ́ lórí òkè ẹ̀dẹ́sì. tó ti rere bọ́lẹ̀ láti bẹ̀ níbi ọ̀gá ìkú ni a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ìkejì àbí ẹlẹ́ẹ̀kẹjọ èyí tó ti kọ́ kẹra wọn pa ẹ wá bá wo nǹkan tó ń dún yẹn lẹ́nu àwọn yẹn lọ kẹra wọn báyìí wọ́n fi mi lórí wọ́sàpù wọ́n sì fi gbára wọn báyìí ẹ̀jẹ̀ dẹ̀ sì bẹ̀rẹ̀ sí tú ẹ̀rìn ẹ̀ sì fi yẹn yẹn gbórí ẹ̀ fọ́ ni ẹ̀ wò sùtà nínú wa dùn kí ah, ẹ̀rẹ̀ kan ti wí ni láàlá bí ọ̀kan náà wà fáwọn ẹ̀ pé àlẹ́káyẹ́lá àwọn fi ìwálé ميزان أرجعكم كم أهلك الله من هذين من أمم ẹ̀kọ́ sùn àti pẹ́lẹ́gì àti oníṣkéèdì ọlọ́run ti pa àwọn èèyàn rún nítorí àwọn ọ̀wà ìmàdósùn ọ̀kù ẹ rí i pé ìjọ ànábì ló ànábì ọlọ́run ọba ló tọ́ alẹ́ ìsọ̀lá àti ọ̀sẹ̀lá àwọn ọjọ́ ẹ̀ nínú nǹkan tí ọ̀pàpọ̀ mọ́ àìníta ìdù wọn tí wọ́n sin láwọn ọ̀wà ọ̀daràn wọn kó ìjọ̀bọ̀ wọn á tún máa fẹ́rẹ́ kẹ́ra wọn. la ilaha táwọn bí wákàtí ti ń sọ wípé àwọn ó ṣe fáínà nílé yàkọ̀lá ìpè fáínà máa lọ sí àwọn ẹran ní sùkà àwọn sì ti torí ẹ̀ fáwọn ọjọ́ kan yìí. ẹ̀rẹ̀ tó bá kẹ́ra wọn pa èèyàn gbọ́dọ̀ jẹ́ wà má. tó wọ́n máa akálà sàbọ̀rùn ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹ. sẹ́lẹ̀ kẹjọ ni mayita òkú ẹrẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ àsúgbè ó di méjì láàmú lè fi nsírì ńkọ́ ó di mẹ́ta ọmọ ọ̀hìnlá lẹ́kọ̀ọ́ yẹn ńlá yìí dé èyí tí wọ́n pa tí wọ́n pa nítorí ọlọ́run ọba ó di mélòó ó di mẹ́rin mọ̀nìkánìkọ̀ èyí tó fún lọ́rùn pa ó di mélòó di márùn wọ́n lé mọ́ òkúta èyí wọ́n lù ń pọ̀ pápá mẹ́fà alimutara dìyàtù èyí tó jábọ́ látòrí òkè ó di méje wọ́n nà sí hátù ó di mẹ́jọ èyí tó kẹra wọn pa wà má. àbí èyí tó bá jáde pẹ̀lẹ́ àbíjà ló bù ú jẹ òun lọ jẹ́ àbí tẹ bá dúnbú lókùn. ó yẹ kó lè sọ pé kájà rẹ lọ bọ gbé ẹran wá ó lè dúnbú rẹ̀ wọ́n á sì pa kò sílẹ̀ fún bàbá ṣe kíni o bàbá ṣe fi sin láì kó tó di bọ́ọ̀lù ọ̀dẹ̀dẹ̀ ṣùgbọ́n èyí tí ẹran kọ àbìjà bá ṣe kíni o tó bá jẹ ẹyá kíni òun lọ jẹ fún àbẹ́kùn ó gbọ́dọ̀ jẹ́ o àfẹrẹsẹ bá dúlógún ní zakatun ṣàràyà ètò ń bú tó bá ṣẹlẹ̀ àwọn. wọ́n ti mélòó bẹ́ẹ̀ ọ̀yà èyí tí wọ́n tún wá pa sójú bọ́. ẹlòmíì owó wúwú báyìí wọn rẹ́tì bàtà wà ń kéékèèké gbogbo àsáró oríta wíwò ni àtẹwà ìwà àdàlú wọn ndị ti bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ máa kówó sídìí rẹ̀ mọ́ bíi ló báyìí bàbá lásìkò kọ́bọ̀ pupa wọ́n ní <laughs> ìkẹtẹlẹ fẹẹ sí ọ̀kan náà àwọn àfa àwọn àfẹnẹ wọn ní àwọn rí àwọn ti mọ gba tí ń gbé bọ àwọn sì ń sọ báyìí bẹ́ẹ̀ hàn ẹn ní gbélé gbélé kárí ó gbélé báyìí gan àwọn kan yẹra lọ kó gbogbo owó rẹ̀ yà lọ fọṣẹ fọ. ẹ̀rí ẹ̀rẹ̀ tó bá jẹ́ pé wọ́n dún bẹ́ àlánú bíi sójú bọ èèyàn gbọ́dọ̀ jẹ́ o. bákan náà ẹ ẹ gbọ́dọ̀ fi ọkọ ẹ gbọ́dọ̀ fi o ẹ gbọ́dọ̀ fọkọ o tó wọn nílé yìí ni wọn tọ́lọ́ ọba àlekè ọlá ń ṣàlàyé fún wa pé gbogbo ni aráàmù ni pé ọ̀hìn látìlá tó ń bá lánàá. بهيمة الأنعام إلا ما يتلى àwọn ẹlẹ́bí màálùú ràkúnmí àgùntẹ̀tàwé àbágbò ni àdéwúrẹ́ ni àtìlẹ́tọ̀ fún yín kẹ́ jẹ́ àfàwọn yìí tá kà fún wa pa àgbẹ̀rọ̀ jẹ́ yẹn غير محل ما يتلى عليكم غير محل ẹ lẹ́tọ̀ọ́ láti dẹdẹ o nígbà tẹ bá gbé ihram ẹ gbọ́dọ̀ dẹdẹ o wọ́n ní apá kan wọ́n tẹ sọ pé wọ́n tá a gbà lérò pẹ̀lú al-an'am òun ni bíi ràkúnmí àbí màálù àbágbò àtẹrẹnú gbó kan tàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbó ìpè wọn wá ṣe àdáyẹsẹ minal wahshi as-sayd nínú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbó yẹn a gbọ́dọ̀ dẹdẹ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ gbó gan náà nígbà tá a bá gbé ẹhẹ ọ kọyìn alẹ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ gbó kẹ́tẹ́kẹ́tẹ́ ilé là gbọ́dọ̀ jẹ ẹgbẹ́ wa ń sọ sálàǹsì sí kíni o kò sì sí ilé wọ ní kíni o ní àmú Khaybar gẹ́gẹ́ bó ṣe já pé wọ́n nẹ̀ sáka ṣíṣẹ̀tọ̀ nìkahul mọ́tà ní àmú Khaybar wà á mú Awtas wà á mú Fath. nẹ́ẹ̀bẹ̀ nẹ́ẹ̀ wọ́n fi máa ń gbìyànjú kòkòrò yìí pé ká ṣe kí ni o ká fẹ́yàwó. wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ ṣẹ̀tọ́ kí yẹn tẹ̀rẹ̀ lọ́dà ni àwọn ọba ti bẹ́ẹ̀. ní àfáà ọ̀sán náà dùn mọ́ bùn ọ̀hún àwọn ọba ti bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ torí àwọn kúndùn ìjọsìn kẹgbẹ táwọn bá lè tẹra àwọn ọlọ́dà náà wọn bá ti bẹ́ ṣùgbọ́n nítorí ẹ̀ la fi rí gbà kẹta ń sọ̀sọ́ láńyọ̀ ǹda fáwọn mùsùlùmí kí wọ́n sì gbádùn lára àwọn obìnrin nígbà tí òsì àwọn pẹ̀lú wọn sì lọ sókù ara ìnira fẹ́ wá láàrin ọjọ́ díẹ̀ náà wọ́n ṣe táwọn sọ̀sọ́ láńsọ tó di dàrámù títí ọjọ́ gbìndàlọ́ kẹ́yàmù rẹ̀ ọmọ yẹn fẹ́ sìnẹ́gbọ̀fẹ́ táwọn ṣe àǹbá kì í ni orí burú ni o ó ti wà rí ṣùgbọ́n káánà kí ni o káánà mọ̀ ń sùnfọ̀ ó ti di ohun tó ti pàdájọ́ yẹn rẹ pẹ̀lú àwọn àhádìsì tó pọ̀ tó sì gbádùn rẹpẹtẹ só nípa bẹ́ẹ̀ lọ́dún yẹn náà kẹ́tẹ́kẹ́tẹ́ gbó ìyẹn sẹ̀ tọ̀sùn kẹ́tẹ́kẹ́tẹ́ lé èèwọ̀ ni o èèwọ̀ ni kẹ́tẹ́kẹ́tẹ́ lé. wọn ni ajá tí wọn sáà gbà lérò ní pé àwọn ẹran yẹn àsìwọ́lẹ̀ tọkùnrin nínú gbogbo òṣèṣì àfihàn èyí dá sàdá yẹn fẹrẹ lókun ànigbèdè bá wá gbé ìṣòro ẹ dẹdẹ kẹtẹkẹtẹ gbógun kíni o tó lẹtọ yẹn ẹ dẹdẹ rẹ o torí àyà àtúbàdá yẹn sẹ̀ tíyẹn bá mú yẹn gbogbo àwọn kẹta ni a má dé díẹ̀ yẹn ìyẹn lè débẹ̀ nítorí ìnira kò sì ní í jásí pé ìyẹn kẹ ti kọjá làsọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkìlọ̀ ọlọ́run ó sì wọ́n jẹ́ wọ́n jẹ́ náà òkú ẹran èèyàn lè padà jẹ́ o téèyàn kàn fi kẹ́mi ró nígbà wáyé fẹ́mi fẹ́ bọ́ òkú ẹran ló sì wà lẹ̀ àbọ̀ ọba rẹ̀ lóńdó ọtọrọ owó tó fi kó ń bẹ ọ̀rọ̀ náà tó fi kó ọ̀pọ̀ jẹ wọn máa ń jẹ ń bẹ ẹ̀yin náà mọ wọn máa ń jẹ lóńdó àbí. ṣùgbọ́n o mọ̀tọ́rú rọtú tó kọ́ dàrú fi kọ́ darí ha. kiri bá jẹ̀ máa wí kọ́ ìdá yẹn á jù lẹ̀ yà ní ìtìlá kan ní hákàdá. ìgbà tọ̀rù rọtú tòbí ìhùlmáhùrọ̀. èèyàn tó bá jẹ́ nira ó sì ṣe lẹ́tọ̀ọ́ òun tọ́jú àrọ̀ fàyẹ̀bára ni ló gbé oní débẹ̀ ẹgbẹ́ bá lọ́nà pé famani tó rọ ọ̀yọ̀rọ̀ báyìí kọ̀lẹ̀ àádín fa iná lọ́hà ọ̀gáfóró rọ̀hìn. ayé àmì ìtúnìyàn kọ̀lẹ̀ ìtumọ̀ àlẹ́ iná ẹ̀tọ́ wa nínú ayé àmì. fàyẹ̀bára ló ní ẹ̀ fi dé díẹ̀ kì ṣe kọjá àlàsọ́lọ́hùn àbí ohun tí màá ṣe ọlọ́run máa forí jiyàn àwọn àgbẹ̀ wọ́n dọ̀rú rọ́tú tùkọ́ dàrú bí kò darí ha. ìwọ̀n tí nira wá gbé yẹn sí yẹn adẹ̀sí máa ṣe níwọ̀n. ìwà àti ìpínlẹ̀ àwòfẹ́ wọ́n kú sí ni mo lè jòkó ẹran bí kọ́ńtíṣàn mi ṣe rí i. ọba mú àpò ọ̀dọ̀ hàn láti gbé àbódìdí ike ọ̀dà lọ́wọ́ á gbé àà lè tó bẹ́yẹn ìwọ̀n ọba tí yóò fi kẹ́mi ró lásán lèyìn ti gíní o lèyìn ọ̀rá mú. torí bẹ́ẹ̀ inna Allaha yahkum ma yurid. ọlọ́run ọba máa ń ṣèdájọ́ ohun tó bá fẹ́ ni wọ́n bá wù á pàṣẹ rẹ̀ wọ́n bá wù á kọ̀ nípa ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọba nìyẹn. nínú ẹ̀ náà ló ti ṣe ilé ọ̀fẹ́ gbọ́dọ̀ dẹ́dẹ́ kọ́dọ̀ gbọ́dọ̀ aya mi la tún fẹ́ mú òun náà ni al-amru bi ihtirami al-hurmi wa ash-shahri al-haram tó bá jẹ́ wọ̀ kíyẹn bá bàrà rẹ̀ oṣù ìwọ̀ gan kíyẹn tún bá bàrà rẹ̀ ẹ má jáde wáyé kóso ìwọ̀ kẹlẹ́ àtúwà yìí o Dhul-Hijja àti lòkàtà Dhul-Qa'da lẹ́yìn eléyìí náà Muharram ní oṣù àbẹ̀wò náà mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé àwọn àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ ṣàbòsí ń bàrà bíi ti òkò wọ́n tẹ̀ tàtẹ̀lẹ̀ làwọn ẹ̀ pé ìjọba yìí òun ni àyàkẹ́rù ìjọba ìhàdí ìsálẹ̀ lọ́dún ni ó ìjọba tó kẹ́yìn náà èyí tó dájú ni pé kò lè sí mi mọ́ àbá tó fi rí ìjọba mi báyìí yọ bọ̀ sí fourteen thirty nine ẹ̀rí. àyà táwọn afẹ́ mú yìí fẹ́ pàṣẹ pé ká sàkọ́lé ohun tó bá dé wọ̀ kaba káwa náà pàtàkì ẹ̀ pé wọ̀ ni ká má fojú rí náà rẹ̀ bákan náà oṣù ìwọ̀ yìí náà káti kí ni ọ ká gbà pé oṣù ìwọ̀ ni. ọlọ́run ní ayyuhal ladina amanu la tuhillu sha'irallah. Ya ayyuhal ladina amanu la tuhillu sha'irallah wala ash-shahra al-harama wala al-hadi وليالي ولا القلائل ولا آمين البيت ويوم يبتغون قربا من ربهم ورضوانا وإذا أنتم فاصطادوا ولا يجرمنكم شنان قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله لا شريك العقاب الله ní ẹ̀yin onígbàgbọ́ òdodo لا تحلوا شعائر الله àwọn nǹkan tó jẹ́ ìwọ ọlọ́run ẹ má sọ dẹ̀ tọ́ ṣẹ̀yìn rọ́tù òun náà ni àmì ìjọsìn fọlọ́run ìjámu rẹ̀ ní ṣàáyérù afáwọn abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọn ní túmọ̀ mọ̀nẹ́sìkùl hajj ìyẹn ni pé nǹkan tó jẹ́ wọ̀ nínú ibi iṣẹ́ hajj yẹn má sọ ọ́ dẹ̀tọ̀. afáwọn mujahid wọn ní sọfà àti mọ́rúwà ni àti hadiyu àti alibodonu bodonu òun náà ní ràkúnmí. wọn ní ẹni àwọn àánú ṣe àáìrì láàyè nínú àwọn àmì ìjọsìn fọlọ́run wọn ní ṣe àáìrù lọ́ọ̀hì ìdúntúmọ̀ mọ̀hárìmù fún àwọn ìwọ rẹ̀ ajá pípé súnmọ́ àyà náà ní wípé àwọn ohun tó jẹ́ ìwọ ọlọ́run ẹ sọ ọ́ tẹ̀tọ́ o nígbà tó lọ́wọ́ bá fi pè é léwọ̀ àwa rí i pé ìtumọ̀ eléyìí ó wọlé pẹ̀lú ohun tó tẹ̀lé e. tọ́lọ̀ ń sọ wípé ọ̀la ṣahọ́rọ̀ ṣàrọ̀. wípé kódà ó sun àbẹ̀wọ̀ ìwọ náà ni kọ́ jẹ́ kágbà kó sun àbẹ̀wọ̀ náà ni. ìhun tọ́lọ̀ wọn kọ́ pé ká má dé díẹ̀ nínú sun àbẹ̀wọ̀ ká má dé díẹ̀ bíi ká pinlẹ̀ ìjà níbẹ̀ kì í ṣe pé jà tá ń bá lọ. tó wá kásìkò yẹn sínú. Si gbogbo èyí tẹ́ bá rí tọ́bajá títí oṣù àbẹ̀ wọ àwọn ẹni ìsájú àwọn sọ̀hábà jà ń bẹ̀. ìjà wọnú ẹ̀ ni wọn ò pinlẹ̀ ẹ̀jà níbẹ̀. ọ pàtàkì bá kọ̀ ká má níbẹ̀ ká má àti wípé tá a bá ti haram tẹ́lẹ̀ bá wá wà nínú sọ yìí àfẹ́yẹ ká tó jìnà sí gidigidi gbogbo ohun tí ń jẹ́ wọ̀ ká pa á sì yẹn pa á tiẹ̀ tó ti wà nínú sọ àti tẹ́lẹ̀ o kò sí yẹ ká máa ṣe o ṣùgbọ́n ní oṣù yìí ọyọ kó tún jẹ́ kí ni aṣáájú haram rẹ kí nǹkan yẹn ó tún wá kó á jìnà àdáwò ni ẹ̀rí tó lásìkò yìí náà máa gbọ́ wọ́n pààyàn wọ́n géèyàn ní nǹkan wọ́n ti kíní kan gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ láti máa gbọ́. wọ́n ní bọ́lá wọn bá ti sọ nínú àyà mi lọ́nà yẹn alónẹ́ka ni shahril harami kìtàlí ń fi. kàbíyàwó kólì kìtàlí ń fi. سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك وأولئك هبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون قل وما بير النبي ليري عن الشهر الحرام نقص إيوه kìtàlì fìhì ìyẹn ni pé à ń kìtàlì fìhì sọ̀rọ̀ ìmọ̀ òfin bonjari ni tiwa. wọ́n máa béèrè wọn ni sahari harami nípa oṣù ìwọ̀. ọtún dá padà sí an ìdálẹ́ni fíhì wọ́n tún máa wá bí rẹ̀ ànábì léèrè nípa jà nínú oṣù yẹn ọlọ́run nílẹ̀ ànábì máa dáhùn pé kìtà ló ń fíhì ìjà nínú ẹ̀ á ńlá ni o ẹ yà máa kà lọ díẹ̀ díẹ̀. وصد عن ìdánipadà kó lójú ọ̀nà ọlọ́run ọba àti ìsàìní gbàgbọ́ sọ́lọ́run ọba ayá. àdékè yẹn sì lé àwọn èèyàn padà tí wọn fi ní délé ọlọ́run ọba bèwọ̀ láti lọ sí ìjọsìn. àbáwọn tó dẹ̀ sì wà níbẹ̀ ká lé wọn bóde ẹ̀sẹ̀ yẹn tún tóbi pọ̀ nígbà wọn fẹ́ máa sọ pé ìbá nẹ́bí lọ jáde nígbà wọn ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìdánipadà kó lójú ọ̀nà ọlọ́wọ́ ọba ìsàlìgbàgbọ́ sọ́lọ́ ìlànà yẹn jáde kó lu mọ́sálásí ọlọ́wọ́ ọba ẹ̀sẹ̀ yẹn tún tóbi ju ìpìlẹ̀ ìdáná oṣù haram lọ. ayé gbàgbọ́, kọ́dà àwọn ní fìdínà fìdínà lánìí ó tóbi ju lọ. يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا wọ́n á ní ẹ̀wọ̀n ní gbò wọ́n sábà bá yín jà kí ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر ẹni tó bá wá rẹ́rìn wẹ̀yìn nínú ẹ̀sìn rẹ̀ ó ń ṣe islam tẹ́lẹ̀ ọba lòun ò ṣe mọ́ ọba kú lórí bẹ́ẹ̀ ní kékeré. àwọn yẹn wọ́n pàdánù. iṣẹ́ wọn bàjẹ́ láyé ń bí báyìí àbí níjọ́ ní alẹ́ ẹni náà sì ni wọn. wọ́n máa wá gbé bẹ́ẹ̀ lọ so nípa bẹ́ẹ̀ mo fi èyí pé ìtumọ̀ ayá yẹn ti ń súnmọ́ wa báyìí. ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé yà na ladina amanu Helo, tuhillu sha'ira أيها الذين آمنوا لا تهلوا شعائر الله ìtumọ̀ yẹn ti súnmọ́ wa wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo àwọn ìwọ ọlọ́wọ́n ọba ẹ̀ má sọ ọ́ dẹ̀tọ̀ wala shahral haram oṣù èèwọ̀ míròdùlẹ̀ hijjai àti zolkada tá a lò àti muharram ti ń bọ̀ àti rọ́jà oṣù èèwọ̀ ẹja pàtàkì ẹ̀ ohun tó jẹ́ èèwọ̀ ká gbà pé èèwọ̀ ni ká má ṣe é nígbà kẹkẹ tó bá dìgbà yẹn ká tẹ̀wájú nà sí yẹn wọ́n aṣáhùrọ̀ lè xarọ́ àtúnṣe ìwọ náà. ẹ̀rí ọlọ́lọ́wọ́ ọba àdìgẹ́ láwa sọ inú sọ́ọ́tù tàwùbá ọlọ́run ní ìnà ìdàtà ṣùgbọ́n عند الله اثنا عشر شهرا في كتاب الله ọlọ́run dáadáa jó ń ka oṣù lọ́dọ̀ ọlọ́run ọba oṣù méjìlá ni láti ọdọ́ ọlọ́run ọba ti dá gbogbo sẹ́mẹ̀ àti ilẹ̀ ọlọ́run wa lọ́wọ́ nínú ẹ̀ arbatu hurum àwọn mẹ́rin àwọn oṣù mẹ́rin tó yẹ pé oṣù àbẹ̀wọ̀ ni wọ́n òun làlàyé ọ̀rọ̀ ọ̀dánù sọ̀tọ́lá ń sọ náà sọ̀hìn Bukhari. Imam Bukhari gbé hadith yẹn jáde látọ̀dọ̀ àbí bàkìrádà wọn lè jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ níbi hajj ìdágbére wọn ni inna zanana. wọ́n ní dájú ìgbà ó ti yípo ó ti jí gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ tó wà tẹ́lẹ̀ látìgbà tọ́lọ́run ti dá gbogbo sẹ́mi àtilẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní sẹ́ rí ọdún kan oṣù méjìlá lọ́wọ́ àánú rẹ̀ wọ́n bá bá tíráàkì oṣù méjìlá kí sí january o kì í ṣe february o ọ̀rẹ́ lomi oṣù méjìlá tọ̀dọ̀ ti ojú bẹ́ẹ̀ nílẹ̀ lọ wọn lọ sùn méjìlá kódà àwọn àfa àgẹsọ kó sùn méjìlá náà ni eh, ìyẹn káwà wí. wọn lọ sùn àwọn eléyàn mọ̀ pé àgbélẹ̀rọ ni pé kò sà gbogbo ẹ̀ wọ́n tún ti chẹ́ǹjì ẹ̀ kò kókó oṣù kẹwàá ń do oṣù kejìlá gbogbo ẹsẹ̀ ń ṣe mẹ́nẹmẹ́nẹ káàkiri nìyẹn ọkà déètì pé fifteen lónìí nígbà òsì ìjọ kejì odi twenty five àwọn ọjọ́ tẹ́lẹ̀ ń kà lọ ní ni o lọ́ọ́ sọ gbogbo tẹ̀yìn wá láti bẹ̀rẹ̀ bó ṣe bá rẹ́dẹ̀rẹ́dẹ́ nìyẹn tẹ́yìn lọ́wọ́ aṣọ fọ́ máa kà ń tẹ́rẹ̀ jẹ ọjọ́ máa ka ìjírí ẹ̀jẹ̀ jẹ ibi tí ọba ti wá lágbára àfi kọ́ kó súnmọ́ ó wù í jẹ́ ọba wù í ó wù í àlùwà fi kù ó ṣe déédéé oṣù wọn báyìí tí wọ́n pè ní kíni o. sẹ̀tẹ̀mbà ó wì sí nígbà wà kẹta ọ̀dà anabi sallallahu wọn inna zamana ti yí ipò gẹ́gẹ́ bí láti jọ́ ọba ti dá gbogbo sẹ́mi àtìlẹ̀ àti bí ọdún kan ní sàlásùn mùtàwálìyàtún àwọn mẹ́ta kan wà tó ṣe pé wọ́n tó tẹ̀léra wọn ni a ti lò kánú ẹ̀sùn kọ́àdà ìkejì láwa mẹ́yìn ẹ̀sùn hijja ìkẹta là ń retí inṣàlá òun ni alimuharram ẹ wàá rẹ lẹ́ẹ̀kẹrin òun náà ni rọ́jábù múdọ̀rọ̀ rọ́jábù múdọ̀rọ̀ torí wọn láwọn ọmọdọ àwọn fámìlì mọlẹbí ànábì sallallahu alaihi wasallam wọn máa pàtàkì ẹ ni wọn ti ń pè ní rọjàbù mọdọrọ wọn lọ fi tì wọn. kódà ànábì sallallahu alaihi wasallam ń sàlàyé ẹ pé kó fi má dàrú wọn ní sẹyìn rọjàbù yẹn o alladhi bayna jùmọ̀ádá wa sha'ban wọn wà láàrin jùmọ̀ádá ràníyà àti kíni o àti sha'ban wọn ni eléyìí ó ń kílẹ̀ àti ni wípé ìjẹ́wọ̀ tí ń bẹ́nu oṣù yìí ó máa máa lọ ní ìlà áàkiri wá títí ọjọ́ ayé tí bá ti ń pòrì báyìí èèwọ̀ ni ó ti máa padà tí bá tún ti ń pòrì báyìí èèwọ̀ yóò ti máa padà. wọ́n yẹ kẹ́kọ̀ọ́ ti kogójì ní ọjọ́ ayé rẹ̀ báyìí ń sìn ó ti tẹ̀ ní ogójì tí àwọn èèwọ̀ ní ti ṣe kí ni o tí wọ́n sàn padà ní gbogbo oṣù yẹn tá a bá ti ń kà lábẹ́ àyà yẹn lórí pé alukur'an ọ̀rọ̀ sókè ìtumọ̀ tó pọ̀ àyà yọ̀ kẹ́lẹ́ ó lè di àwọn ìdájọ́ rẹpẹtẹ tí ó di tí ó di sínú àyà yọ̀ wọ́n kàṣọ. ọ̀rọ̀ mi ìdá tún mú mẹ́ wọ́n ní pé alẹ́ ìdá ìlà abẹ́ ìtìlá. ike hádìyù nǹkan ká máa gbé lọ sí kí o ilé ọlọ́run ló ká máa gbé lọ. sọ̀rọ̀ pa sọ pẹ́rẹ́ tá máa ń pa. a pẹ́rẹ́ fún ọdúnṣíà èyí tá a ti jọ́sìn láìpẹ́ yìí iléyà a sì lè pẹ́rẹ́ fún hadi táwọn alára jìnnà fi jọ́sìn a sì lè pẹ́rẹ́ lè pa nẹ́síkà pípé abímọ òun ni nẹ́síkà a lè pa bímọ ọkùnrin ẹ̀rọ méjì níjọ́ keje bímọ obìnrin ẹ̀rọ méjì àbí ẹ̀rọ yọ̀ọ̀kan láti níjọ́ keje wọ́n máa jẹ́ ẹran méjì tí wọ́n sì rí dára ìyẹn ọmọkùnrin ẹran yẹn ó súnmọ́ra wọn dáadáa ìjọ kejì òun ni nàṣíkà ìyẹn lè pẹ́ran fàlejò ìyẹn lè pẹ́ran jẹ ṣùgbọ́n àti dá hádì ìyẹn mo ní wọ́n kágbé lọ báyìí ti là kágbé lọ sí ọlọ́run wọ́n lọ́nà ohun tó wà sọ pé wọ́n lè hádì àwọn lè kọ́ láà ìdá wọ́n ní ohun bá ń sọ ní kí ìgbé àdáyà lọ sí alibẹ́tì haram ẹ má pa á di o. ẹlẹ́nu àlọ́ pé wọ́n ní alálàájì náà lọ mọ́ka wọ́n ní kó mú wẹ̀rẹ̀ wọ́n ní rọ́ ìfẹ́yìn wọn pa á sí fóun. ha irọ́ ìjọsìn ẹnìyẹn ò pé ẹnìyẹn èyí tó súnmọ́ ni pé wọ́n padà wà nínú ẹni tí ó ti kíni o tí wọ́n gbá àwẹ̀ mẹ́ta ní ní hajj yóò sì wá gba méje ńgbà tó bá ti kíni o tó bá délé ẹ̀rí wọ́n nítorí ìmọ̀ agbé ẹran yìí lọ sí alibẹ́sì haram ìbàbàrà mi jọ́sìn fọlọ́run ọba mi ọlọ́run sọ pé wọ́n lè kọ́ láàdẹ̀ ẹ sì máa pa á tì láti máa so àmì mọ́ ọlọ́run táwọn yóò fi máa rí pé a ah, ẹ̀rín àdáyà lélẹ́yìn wọ́n sàmì mọ́ ọlọ́run ẹ̀rí káwọn yẹn fi lè mọ̀ pé hadiyun ilà káàbà pé káàbà ni wọ́n ń ṣe kíni ọ̀ òun ni wọ́n ń gbélé wọn fẹ́ lọ́ọ́ fi sin lọ́wọ́ kó ìyá gbẹ́ tó bá gbé tó bá ro láburú ẹran yẹn kó lè yẹ̀ bá ẹ̀rí kọjá ní tẹ́lómi tó ń ní ẹ̀ka rẹ̀ òun ní ọlọ́wọ́ sọ pé rẹ̀ lèmi náà pa torí mo tó sin yẹn ìpè yẹn síbi ẹ̀sìn bí ẹ̀sìn tó mú ẹran iléyà tọ́lọ ra ẹran iléyà gbọ́lọ̀tàn ìwọ sì lówó jù lọ́ba rí ah kálẹ̀ sọ́kọ́ lẹ́rẹ́ lé ayò ní lágbájá ni ah èmi náà ràrú rẹ̀ nínú àǹfààní tó ń bẹ̀ ni. tọ́lọ́ òun náà ti wà náà tó pe ni lọ́nù mọ̀nà nìyẹn. àlẹ́bí sallallahu alaihi wasallam alẹ́ sọ pé ni yóò dọ́gba pé yẹn lọ síbi ìmọ̀nà kankan náà lẹ́fọ̀ mi nílẹ̀ àjì mi ti jẹ́ orí mọ̀nì tàbí àrú min ghairi ẹni wọ́n bá pè lábẹ́ àwọn tó bá tẹ̀lé sọ yìí pé nǹkan kí ọ̀dẹ̀ ní dínkù náà ẹ̀sìn tiwọn. òbíyá gbé ńgbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tó sì hajj wọn ló sùn níbi tó ń gbé ní Dil Hulayfa wọn lòun ní wàá di làákìyà ìgbà tó wá jí ó yí ká àwọn ìyàwó rẹ̀ wọn ní mẹ́sàn-án ni wọn àrẹ́bìnrin kan ló lè fẹ́ mẹ́sàn-án wọn kó gbàlá máa ń sọ ìdárẹ́ mi ìjọba lọ́sẹ̀ ìbẹ́sọ̀ fẹ́ǹsì súnà níbi kílẹ̀ tẹ̀ fi kọ́ọ̀tì rẹ̀ ń bi eléyìí náà bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa sọ pé àlè ṣe kí ni ọ àlè kọ́sì rẹ̀ torí ìyàwó rẹ̀ tó pé mẹ́sàn-án tó jù bẹ́ẹ̀ lọ àkọọ́lẹ̀ pé mẹ́sàn-án mọ́kànlá mẹ́tàlá òun nìkan lọ lẹ́tọ̀ọ́ orí bẹ̀bẹ̀ ga wá o mẹ́rin náà wọ́n lọ ju mẹ́rin lọ ẹni wọ́n bá ti fẹ́ ju mẹ́rin lọ ọ̀daràn nìyẹn ọ̀daràn ni ọ̀daràn pápátá ìyẹn ò tẹ̀lé lánàá bá ń sọ̀sálà tó mú wá nìyẹn ẹ̀rí. wọn nígbà táwọn sòsẹ́lá ọwọ́ àyíká àwọn òbí mẹ́sàn-án yẹn ọwọ́ awẹ́ olùlọ́fíńdà ó tún rákà méjì ọwọ́ asàmìsì ẹ̀rẹ̀ hádìyò rẹ̀ láti ìgbà tó ti fẹ́ gbéra ní sílẹ̀ fọláìkà èyí tó ti gbé ìrọ́m wọn bá gbé ìrọ́m hajj àti ọmọrọ wọn ní ká sì má gbàgbé ẹ̀rìn àdáyà nẹ́bí sallallahu alaihi wasallam àkúmítọ́ pọ̀ n'i o ọ̀pọ̀ gidi tó sì tó sì rẹwà oríṣiríṣi kọ́lọ̀ làwọn ràkúnmí yẹn ni. ẹ̀rí wọ́n ní bọ́lá wọn bá àlekẹ́ láti sọ báyìí pé zàlíkà ọmọ yọ azim ṣáà ìrọ̀lọ́ ṣàìnà hàmì takuwalukolo bẹ̀. ìyẹn oúnjẹ ti ìyẹn nípa ẹni tí bá ń bàbàrà àwọn àmì nǹkan tá a fi ń sin lọ́hùn tí yẹn bá ń pàtàkì wọn tá a fi ń sin lọ́hùn fa innaha min taqwa al-qulub ojú oyé ni pé ìpayà ń bẹ lẹ́mìí ẹni tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní bá lọ sọ sọ́lá ń ṣe sí nìyẹn. afáwọn mọ̀kọ́dìl wọ́n lọ́rọ̀ ọlọ́run tó lọ́n sọ pé wọ́n là lè kọ́ láàdìdẹ̀. ìyẹn ni pé àwọn ẹran tẹ fẹ́ fi ṣe hádìí yìí kẹ́ ẹ ti sàmì sí láti ṣàhìlú ha ẹ bá tún lọ́wọ́ lọ́wọ́ fún nǹkan ẹ̀mí wọn ọ̀gá ẹlòmíì sùhánà là bàbá débi ìdọ́lọ́wọ́ ẹlòmíì ò jẹ́ o ẹ àtinúdá àti ṣe nìṣùgbọ́n a tún ti yí. wọ́n ní oko yẹn máa ń yí padà abọ́sùnbọ́sí ọ̀nà ẹnu á ti yí. ẹ̀rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. wọ́n nítorí àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ tí wọ́n bá jáde lu wọn nígbà tí ì aṣọ òlùfọ́rọ̀ ní sí èso sun abẹ́wọ̀. هاري. wọn ni kọ́lẹ́dù àǹfùsàhún bí ṣáàrù wàlúwàbà àwọn ni wọ́n fi irun sàmì sára ara wọn. wọn làwọn kan wá jẹ́ ọ̀sẹ̀ bọ ní haram àwọn wa mú èpo ogi èpo ogi làwọn fi ni wọ́n fi sọ́run wọn ni bí wọ́n ti máa ń ṣe nìyẹn wọn ni nasaha min hadhihi sura ayatayn ayatal khala'id á ní àwọn yàní àyà kọ́lá ìdì òun lọ́wọ́ padà pa àwọn nǹkan yẹn rẹ́ wípé ẹrin tẹ́ ẹ bá ti sàmì sí ẹ gbọ́dọ̀ tún lò fún nǹkan míì mọ́ kọ́láwọn bá tún wá sọ nínú àyà léyìí tó tún tẹ̀lé ọlọ́run wàlá àmì nàlbáyìí tàlhárọ́ọ̀mù. ọlọ́wọ́n bá tún wá ń sọ wípé àtẹ́wọ́ ni ẹni tí ń lọ sí ọlọ́wọ́n bá dé wọ. آمين البيت الحرام يعني القاصدين إلى بيت الله الحرام àwọn tó gbèrò lé ọlọ́wọ́n ọba láti lọ sí jọ́sìn láti ṣèhìlú kìtàlà hàn ẹ má sọ pọ́n lẹ́tọ̀ fẹ́ lọ bá wọn jà fẹ́ hàn tèmi yọ lọ́mọ ká tí bá ń lọ àlọ́ pàdé rẹ̀ àlọ́ fóyà rẹ̀ fún ọlọ́run ní ẹ má ti bẹ̀rẹ̀ o. torí kí arọ́ọ̀mù tí wọ́n ń lọ yẹn ọlọ́run ti jóyà pé máa ń da kálà hu kánà àmì náà ẹni tó bá wọnú ẹ̀ ó ti dẹ́ni ìfọkànbalẹ̀. kódà kì í sí pẹ́ni tó lọ sí nìkan. ẹ̀rí kó tún sàlàyé pé àwọn tó gbèrò lé ọlọ́wọ́n ọba àbẹ̀wọ̀ yàgòtà òun nà fẹ́lẹ́n ní rọ́bì ìmọ̀rin tó wà rẹ̀. kódà ẹni tó wá ọlọ́wọ́n ọba lọ tó tún sojú kòkòrò ìyọ́nú ọlọ́run. ẹ má lé wọn padà ẹ má kọ̀ fún wọn ẹ má lọ bá wọn jà. afáwọn mọ̀kọ́ tẹ̀lé fún ṣìyàn àti kọ̀tádà wọ́n lè yàgòtà òun nà fẹ́lẹ́n ní rọ́bì ìmọ̀rin àwọn tó là ń lọ ṣe bísíǹsì ní mọ́kà ní ẹgbẹ́rún lọ́kù wọn lọ́nà ẹ bá wọn jà. nítorí pé nu gbogbo ilé ayé kò sí ibi tórílẹ̀-èdè máa ń pè jọ sí ju bẹ̀rẹ̀ rẹ̀ lọ nínú gbogbo ilé ayé kò sí. lóbi ẹgbẹ́ kátàkárà abẹ máa ṣe kíni alágbára ní gbogbo ayé lọ. ẹni tó bá tún wá gbèrò bẹ̀ẹ́ fóun fẹ́ lọ sí kátàkárà ẹmí lọ bá wọn jà o wọn lè léyìí dàbí ọ̀rọ̀ tó ti ṣáájú tọ́lọ́ tó fẹ́lẹ́ sàn àlékún jùlọ ìwà tí kò kò fẹ́lẹ́ mìíràn bìkù kọ́sẹ́sẹ̀ fún yín rẹ má lọ sí hajj fẹ́ wọlé ọlọ́run tó bá lọ́jà tọ́tọ̀ ọ̀tà kọ́sà ti má di hajj rẹ lọ́wọ́. wọ́n ń bè wá náà àwọn ẹni tó ṣe pé wọ́n ń wá ọlá lọ́dọ̀ ọlọ́run ọba àtìyọ́nú sáfà ọ̀tọ́lẹ̀ ó ní wọ́n ń wáyọ̀ nu ọlọ́run pẹ̀lá jí wọn tí wọ́n sì ìtumọ̀ rẹ̀ nìyẹn. ẹ̀lẹ́ ẹ̀kọ́rìmọ́ àbí ẹ̀kọ́rìmọ́ àti sùdáì àti bùnìjẹ̀rìyẹ́ wọ́n ní sẹ́rí ayá yìí wọ́n lọ sọ kalẹ̀ nípa ẹni tó ń pè ní alḥaqimu bin hind albakiri. wọ́n ní máa ń lọ dogun ní máa ń lọ dogun ja yanni sarhil madina máa lọ dógun ja àwọn èèyàn wọn nígbà tó wá di ọdún ọdún mi òun náà wá fẹ́ lọ sí ọmọ ní Madina ìyẹn ni pé òun máa lọ dógun ja àwọn èèyàn ní Madina lọ́dún yìí ó ṣe bẹ́ẹ̀ gbọ́n wá tọdún tó tẹ̀lé òun náà wá lóun fẹ́ lọ sí ọmọ tóun lọ sí Kaaba wọn ní apá kan àwọn sàbí wá fẹ́ lọ dá lọ́nà ìgbẹ́ ẹ̀hán ọwọ́ bà wọ́n náà tọ́ba ti ṣe sùtá tó ti tán àìrí ọ bó o sì ti ń lọ yọwọ́ wa máa bà ọ́ wọ́n ní bọ́lá ti sọ ayé àyíkalẹ̀ ní ẹsẹ̀ wọ̀ àwọn ẹni tí wọ́n bá sọ fáwọn ńlọlé ọlọ́wọ́n bá bè wọ́ tí wọ́n gbèrú ẹ̀ yabdaguna fadlan min rabbihim tí wọ́n ń wá ọlá lọ́dọ̀ ẹlẹ́dàá wọn báyà pẹ̀lú ṣe hajj tí wọ́n ṣe àbówò wọ́n rìn tí wàá ní àbíyọ́nú ọlọ́run ọba pé kọ́lọ́run tó ń sáwọn kẹlájì táwọn ṣe. ẹ má ṣe é lẹ́tọ̀ọ́ láti lọ bá wọn jà lábẹ́ àyà yẹn ẹ wá wá dúró ìdájọ́ ta kó jáde mẹ́. eléyìí tún fẹ́ padà sọ èyí tá a sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ yìí pé ẹ má dẹ̀dẹ̀ wà á ń tún fọ́rọ̀ ọlọ́run wa fẹ́ padà tú wa lẹ̀ yìí pé ìdá halal tún. ó fi èyí pé ìdẹ́dẹ́ yẹn ọ̀padà tún máa lẹ́tọ̀ọ́ bada halali mina ìrọ́mì bí yẹn bá ti gbé ìrọ́mù kalẹ̀ kọ́ parí iṣẹ́ dáàyè kan ìyẹn lè dẹ́dẹ́ ọlọ́wà ní tẹ́ bá ti wá gbọ́ ìrọ́mù yẹn ni pé tẹ́ parí ìrọ́mù yín ẹ̀dẹ̀dẹ̀ tó ṣe pé ó ti ṣẹ̀tọ́ fún yín gbogbo nǹkan tó jẹ́ haramu tẹ́lẹ̀ nígbà tẹ́ fi gbé ìrọ́ nínú ẹ̀nì dẹ́dẹ́ wà wọ́n ní tá wo áyà yìí hada amurun ba'dal hadar aṣẹ́ni tó má ṣe ẹtìrì bẹ́ẹ̀. wọ́n lè tọ́ lálàáfíà ní ife alẹ́dì yẹ́sùbùtù alá sábùrì ànáhu yẹ́rì yọ̀rọ̀dù lẹ́xùkùmù ìlànà kan àlehi kọ́bùlà náà á dáadájọ́ yẹn padà síbẹ̀ kó tó di pé náà yóò dé ni wọ́n ní bá ti máa ṣe nìyẹn tó bá jọ́ràn yẹn. rọ́dàhù wájibà yóò dọ̀rọ̀ yẹn tọ́ba jẹ́ mo ta fẹ́ yóò di mustahabu tọ́ba jẹ́ mo bá wù yóò di mo bá wù. wọ́n lẹ́nu tọ́ba sọ pé tẹ́tẹ́ òun lọ́rọ́ àyíká hẹlẹ́tùn fẹ̀sítọ́ọ̀dù ẹni ó lè sọ pé tẹ́tẹ́ ni. àwọn àyà tẹ́ni yẹn máa tako máa pọ̀ ó. àwọn àyà tó pọ̀ òun ló máa fi kíni ní ọ́ tako ṣùgbọ́n amúrùmí báyìí ń kọ́. يعني للإباحة فإذا حللتم فاستوزنوا wàhálà tó bá jáde pé dandan ni ajá pé ògbẹ́ ni wọ́n bá ti lọ alára sí ìjọba bá ti fi ìlànà báyìí kí alùpùpù mú ìdà àtọkọ kọ́ máa lé kíni kí o kọ́ máa lé àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ gbóǹkankan kọ́ máa lé wọn káàkiri. ọ̀rọ̀ di rẹ̀ sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ajásí pé àṣẹ yìí padà wá lẹ́yìn ìgbà tá a ti kí ni alḥadaru ọ̀lẹ́ amúrúlé ibáha ìṣe dáadáa mọ́ pé ẹ̀tọ́ ni kẹ́ ẹ bá ti kí ni ọ kẹ́ ẹ bá gbé ìṣòrọ́m ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ ọlọ́run wá padà sọ pé tó kẹ́ bá ti wá padà gbé ìṣòrọ́m kalẹ̀ ọ ẹ̀sọ́ọ̀dù ẹ̀dẹ́dẹ́ tàbí sọ wípé alhamdulilayi wùjú káàbárí sọ́ọ̀rì pè tá a bá rí kíní kan tí ó yí kó ní kíní o ẹni kó níbi ìjẹ dandan ṣùgbọ́n a ti rí. sọ̀lá amúrú ìlú ìbá sọ́wọ́n ní ọ̀rọ̀ tó rìnlẹ̀ jù nìyẹn ìpè amúrú bàdà al-hadar ajá sí pé a gbé e lọ sórí bó lọ̀rọ̀ yẹn ṣe wà qabla an-nahy tẹ̀bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tẹ̀tẹ̀ sí kì í fẹ̀ tọ́ sáfẹ̀ nígbà tẹ́tẹ́lẹ̀ àbí kì í ṣe pé dandan ní kí kálukú máa dẹ́dẹ́ kì í irú èmi ní ìsìn dẹdẹ rí láyé mi sẹ́yìn ẹ̀dẹ́tẹ̀ ọ̀rọ̀ láàrin yẹn ti rẹ̀ yẹn sì tọ́nà sọ wípé a máa dá ìdájọ́ padà sí bó ṣe wà kọ́bílà náà wọ́n yẹ pé dẹdẹ ni tẹ́lẹ̀ dẹdẹ ni ó máa jẹ́ tọ́ba jẹ́ musahabu ni tẹ́lẹ̀ musahabu ni ó máa jẹ́ ká dẹdẹ tẹ́lẹ̀ ẹ̀tọ́ ni kí ni wàá sọ ọdọ̀ rẹ̀ yẹn àbàdà àti ẹ̀kọ́kọ́ lè rí aláwọn fẹ́ sàlàyé fún wa ní pé tẹ́ bá ti pé ẹ̀rọ ọ̀mù irun ta yẹn má ṣe ìwọ́n tẹ bá ti bọ́ ìṣòro nǹkan kọ́ padà sí ìdájọ́ rẹ̀ àtijọ́ tó ṣẹ̀tọ́ fún wa alhamdulillah. ẹ̀rí nínú áyà yẹn a tún máa rí mbẹ̀ pé fi kulli hal dọ́gba o dandan nínú gbogbo ṣẹṣẹ. ọlọ́run tó sọ nínú yẹn yẹn ọ̀kẹ́ لكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا ọlọ́run bá àjọ kan kọ́ máa mọ̀ yín dẹ́ṣẹ̀ o. أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. ìkórìíra àwọn ọ̀jọ̀ kan ẹ kórìíra wọn nípa wípé àwọn ẹni yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n darí padà ń jèlò ẹ̀mọ̀ gbàdá ń sọ sọ́lá tí wọ́n gbúrò àti lọ́ọ́ ṣe ń mọ́ tí wọ́n ní kò sí wọn jọ. àwọn abáyíjà wá fẹ̀sìn ni ṣé yóò dùn yàbí òní dùn yà. ìwọ náà nìyí ọ̀sẹ̀ wo fíza ọ̀sẹ̀ wo gbogbo ẹ̀ ìjẹ́ ìsìnkú owó sálọ. agbèrò rẹ ó fowó sá lọ sínú rẹ ó he jẹ ní he jẹ tọ́bárì nkẹjọ jẹ ní fún sọ́gbà irú àròyé wo tí ọba àmà wí ìbẹ́ni yóò jẹ lọ mọ́ká gbogbo owó mo ti sá lọ́lọ́run bọ̀ ni. ọlọ́run ní ìkórìíra àjọ kan tó máa mú yín dẹ́sẹ̀ nípa fáwọn náà ti dá yín padà wọn ò jẹ́ wọlé ọlọ́run ọba láti lọ jọ́sìn jèlè ẹ má wá he sí wọn wọn ni ẹsẹ̀lẹ̀ ní àwọn ọ̀dẹ̀ ìdíyà. àǹtà àtàdúró tẹ́wàá fi kọjá là sídájọ́ ọlọ́run ọba tẹ́ fi gbẹ̀sẹ̀ lára wọn ní sábòsí àti tayẹnu àlà ẹ̀dájọ́ pẹ̀lú ohun tọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ nínú dọ́gba nínú wù ẹnikẹ́ni wọ́n ní àyà yìí ha gẹ́gẹ́ bí èyí tí ń bọ̀ nọ́ọ̀rọ̀ ọlọ́run náà ni alọ́lọ́run sọ pé wàlá ẹjí ni wọ́n nẹ́kùn ṣá ni àánú kọ́ mi ala ala táàdì lò. alásọ wípé ju àyà mi ti ń bọ̀ tọ́lọ́wọ́n bá sọ wípé wàlá ẹjí ni wọ́n nẹ́kùn ṣá ni àánú kọ́ mi ìkórìíra àjọ kan kọ́ máa mú yín dẹ́sẹ̀ àlá aládàdìlú àwa gbé yín lórí pẹ́ ní ṣèdọ́gba ìrìndínlù ẹ̀ṣẹ̀dọ́gba wà á kọ́rọ́ bòlé ṣàkó wa ìṣèdọ́gba yẹn òun gàgà ló súnmọ́ fàyọ̀ ọlọ́run. ìtumọ̀ rẹ̀ ní pé kíkórìíra àjọ kan kọ́ máa mú ní ṣèdọ́gba àwọn èèyàn wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa ń ṣe ìwà ìpàlẹ̀ sí yẹn gan-an tí yẹn bá dẹ̀ sọ pé bí wọ́n ti ṣe àfáà lèyàn ti ló wọn dáhùn á léwu gan-an torí kò rẹ̀ ni ó ti wá sí yẹn lẹ́nu ìṣe lágbára báyìí ó tún àwòfẹ́ ni tí mo ní dáadáa sọ́dọ̀ rẹ̀ ó sì ṣe báyìí fún mi báyìí fẹ́ni tí mi dáadáa kẹ̀kẹ́ sọ́dọ̀ rẹ̀ ó ti ẹ̀sùn dá ìyẹn lè má fẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́gba ìyẹn lè má fẹ́ ṣiṣẹ́ ọ̀dọ́gba ọlọ́wọ́ sọ pé ìrìn dílù àní ẹ̀sìn dọ́gba nítorí pé dọ́gba yẹn dandan ni lórí ẹnikẹ́ni kéèyàn kéèyàn nínú gbogbo òṣèṣì ibùn àbí hatim látọ̀dọ̀ zayd bin aslam wọn ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wà ní Hudaybiyah àtàwọn sàádé rẹ̀ nígbà táwọn ọ̀sẹ̀ kọ́ dá wọn padà tí wọn yí wọn wọ kàábà ń jọyìn qad ishtadda dhalika alayhim kí ni yẹn àwọn sàádé kan wọn làwọn yẹn wá kọjá nínú àwọn ọ̀sẹ̀ bọ́ min ahli al-mashriq nínú àwọn tó wá láti mashriq àwọn náà fẹ́ lọ sí wọn mọ́ wọn làwọn sàádà nẹ́bí wọn sọ wípé ẹ̀sùn dùn àwùlà àwa náà lọ dáhùn eléyìí padà àmọ́ sọ́jà ni àṣàbù gẹ́gẹ́ báwọn yẹn wọ́n ti lé wa padà ń jèlò wọn náà lọ́wọ́ bá fi sọ àyà yìí kalẹ̀ ọlọ́wọ́ ni ọ̀tẹ̀ àwọn àánú alálẹ́gẹ́rẹ́ wa takò wá. Ajẹ́dá mi lóògùn nù máa fọ lẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀. Gbogbo ibi lẹ́yìn bá ti jẹ ọ̀kan lọ. Irun tá à sọ yọ ọlọ́run jáde ó lè fi tiwa wo. Àtọ́lá àwọn èèyàn wọ́n máa ń rúdù sí yẹn gan-an fọlọ́. Èèyàn ti fẹ́ gbà tó yẹn ti kéwú kan lóògùn ní ìgbà. Wọ́n ṣe é tó lè kọ́ níwọ̀. Wọ́n sì yẹ kó ṣe báyìí wọ́n ti ah, àwọn àánú àlẹ́ lìdírí ọ̀dà mi lóògùn ní ìbọn lẹ́yìn ẹ má jà sí bẹ́ẹ̀ o. ẹ ti ra yín lẹ́yìn lórí rere àtìbẹ̀rù ọlọ́run ọba. wọ́n ní bírù ọ̀hún ti ṣe rere ẹ̀rí bírù nìyẹn ìṣe rere ìwà apaláburú tí òun ní sẹ́kùwà ó fẹ́ pé méjèèjì lọ́wọ́ àmẹ́. tààwánù alàlẹ́bẹ̀rẹ̀ wá sàkọ́wá ẹkùnrin ayé lọ́wọ́ ẹ ṣàtìlẹ́yìn fúnra yín lórí rere ìyẹn ni pé ṣíṣe rere òun ni bírù tààkù lè mú nkẹ́rà ìwà apáwọn tọkàn ẹ̀kọ́ sí òun ní sẹ́kùwà. ọlọ́run wa ni wọ́n lọ́ tẹ àwọn àánú alálẹ̀ ìsinmi wọn lọ́ọ̀dì wa. bákan náà ẹ gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn lórí ìbàjẹ́ ìgbésọ́wọ́ tẹ náà ti bá ó ṣe tèmi náà fún mi jọba ọwọ́ amúlẹ̀ fún tẹ́lifí kó gbogbo jù ìkún ẹni lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti àràmù ọlọ́run kọ̀ fún wa nípa ẹ̀ ìbòlùjẹ́rì rẹ̀ wọ́n ní sẹ́ẹ̀rí ẹ̀sẹ̀ yẹn òun ni fífi ilẹ̀ ìhun tọ́lọ́hún bá pàṣẹ kíkà ṣe ẹ̀sẹ̀ nínú tí wọ́n wá tún lọ fún èèyàn kan lọ́wọ́ tí ó fi pààtì ìhun tọ́lọ́hún pàṣẹ rẹ̀ ọlọ́run ní ká má jèrò rẹ̀ wáyé. wàlẹ̀ ọ̀dìwán ẹ má rẹ̀ ra yín lọ́wọ́ lórí ọ̀dìwán ọ̀dìwán ni mùjá wàdàtù mọ̀hádà lọ́rùn fídínìkù rí kọjá àwọn tọ́lọ́wọ́n bá pààlà rẹ̀ lẹ́nu ẹ̀sìn kó tó wá sí mí ikú ẹ̀ńtọ́ tá bàtà bàbá ń gbogbo kamara ọ̀run kí ìbọn ló fọ̀rọ̀ wọ́n ní kí ló dé ọlọ́run fẹ́ kó ìgbẹ́ ní mẹ́nu lọ́hùn lọ́hùn jáde sódà kó fi má sí dọ̀tí kẹta ó ti di mùbárájà mùtùwánù nìyẹn ìrékọjá àlà tọ́lọ́wọ́n bá ti sílẹ̀ fún inú ẹ̀sìn yín nínú tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lórí nípa ara yín àti nípa ẹlòmíín wọ́n ní imam ahmed rahimahullah ọ̀parí ayà yẹn ọ̀yà ọ̀tẹ́kùn lọ. torí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run lè níyà tẹ́ ẹ̀ bá páyà ẹ̀ yóò sì fi jẹni tí ò bá bẹ̀rù ẹ̀ ẹ̀ pé ṣe rẹ̀ kò ṣe má ṣe rẹ̀ kò jìnnà sí. imam ahmed rahimahullah wọn lọ gbẹgbẹ wáyé látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala wọn ò jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé. ẹgbẹ́ arákùnrin ẹ tó yẹ alábòsí rẹ lọ́wọ́ abẹ́ni tá a kàbòsí fún rẹ lọ́wọ́ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run. eléyìí ẹni tá a kàbòsí fún ni mo sì ti rẹ lọ́wọ́ báyìí. àyídẹ wá wí òye mi mọ́ tó bá tún yẹ alábòsí tó bá já pé alábòsí ni eléyìí ni wọ́n ṣàbòsí fún mo ti ṣàtìlẹ́yìn fún nípa pé nìkan bò sí. bó wàá ni màá fi tún máa ṣàtìlẹ́yìn fún ẹni tó ṣàbòsí fún yẹn. wọ̀tẹ̀mùnẹ́ ẹ̀rú ìnàtò ó ní wàá dí gàgá ẹ̀ ni wàá sì kọ̀ fún níbi àbòsí tó bá ti ṣe bí òkè rẹ̀ lọ́wọ́ ni. ẹ má jà fa alábòsí ilẹ̀ kan máa ṣe lọ. ẹ̀rí wọ́n ní Imam Bukhari wọ́n dáadé sí ìwọ inú àdéhùn ìṣòyè rẹ̀ wọn ni imam ahmed rahimahullah àwọn náà dúpẹ́ gbà alásọ̀dọ̀ wọn ni arákùnrin kan nínú àwọn sàbí ànẹ́bí onídìí àti wádìí ìsàlẹ̀ arákùnrin ni ìgbẹ́ wọn lárákùnrin kan wọ́n pè àyìnbá ni wọn kọ arákùnrin kan náà ni nínú àwọn sàbí òjijì ọlọ́run kí ló fẹ́ wádìí ń bẹ́ torí pé as-sahabatu kulluhum udul àwọn sàbí gbogbo wọn yẹn yẹn ní dọ́gba ni wọn kí wọn fẹ́ máa béèrè ń wọn gbé lọ́gàdùn àfa kẹ́ ẹ̀ ọwọ́ wọn lọ pé látọ̀dọ̀ arákùnrin kan nínú àwọn sọ̀hábà wọn tún yẹn kí ló ń darí láàmú nínú àwọn sọ̀hábà tọ́lá ẹni dọ́gba ń gbọ́ àwọn sàbí ànẹ́bí sallallahu alaihi wasallam wọn là nẹ́bí sallallahu alaihi wasallam wá sọ yìí pé. wọ́n ti sẹ́yìn lónígbàgbọ́ òdodo tó ń lò pọ̀ máwùn èèyàn tó dẹ̀ sùúrù lórí ìsúta wọn níbẹ̀ fún àwọn àdáwà ti sákòlù yìí wọ́n èèyàn ti kọ́ tipẹ́tipẹ́ ní yóò fi eré ké gan ni o tí wọ́n pè ọ́n kọ́dà tí ọkọ̀ bá fẹ́ gbé yẹn kọjá bí èèyàn ò ní fẹ́ kúrò láti fa eré tó bá ti débẹ̀ ni o mú èdè ń tòsí o mú mi ní tí ń rò pọ̀ máwùn yẹn tọ́jà ti sùn lórí sùtá wọn sùtá ẹnu yìí gẹ́gẹ́ tó káàzọ́ ọmọ ẹ̀jọ̀rọ̀ mi náà lọ́dọ̀ di láàyò kọ́lé tún náà àbí ọlọ́run kó fún wa ní ìkíláàsì láti lè gbẹ̀sà tí ó tó rẹ tóbi jẹ́ni tí ó rò pọ̀ máwùn yẹn lọ tó bu eré lù kọ́dà àwọn táwọn wò ní àbá ti túlẹ̀ wọ̀lá yọ̀sùlẹ̀ alẹ́ adáhùn tí ò lè ṣe sùn lórí sùn táwọn. ẹ̀gbẹ́ lomi ọ̀rẹ́ mi gbọ́rọ̀ pé ah, wàhálà yìí ọ̀pọ̀ yóò fi eré ge ni. àrẹ̀kẹ́ aládàá yẹn náà kọ́ lọ́n kó fi ìkíláàsù kẹwàá. nínú hadith tó gbádùn wọn lànà sallallahu alaihi wasallam sọ yìí pé alẹ́ ń tọ́ bá pe ní lọ́ọ́ bímọ náà. mí irú ládàá ẹni tó bá tẹ̀lé títí jọ́ gbin àlùkìyà o. nkẹ́kẹ́ yẹn ò lè dín kẹ́kẹ́ kún nú ládàá àwọn tó ṣe rere. ẹni wá tó á pè yẹn lọ bí ìsinà ìyẹn náà máa gbẹ̀sẹ̀ irú ẹ̀sìn àwọn tó tún tẹ̀lé ìwọ́n tó bá kú sórí mọ́rọ̀ rẹ léwu èrò tàwọn tó tẹ̀lé ìsìn yẹn ẹrù ẹsẹ̀ kẹkẹ wa ní dira wọn yẹn ni pé ẹsẹ̀ tí wọn ò ní dí kìí ṣe báwọn ò ní dí ẹsẹ̀ tí wọn òun ló tún ààrẹ òun yẹn lọ sí ayé ayé sọ̀rọ̀ ló ń dàkúdà lọ́pọ̀ àwọn yẹn lọ́bẹ̀ ló fi yá pé títí di ọ̀la wa gbogbo yóò tọ́ bá pààyàn nípa àbòsí. ọ́ọ̀dì ó sì máa ní ìpín pàtàkì tí wọ́n lọ kó bá pé tó àwọn èèyàn yókùn rẹ̀ àrà náà tún dánwò níyì àwọn pààyàn ó yẹ pé gbogbo àwọn bàdó àwọn boko haram gbogbo ọkọ afátá yẹn ni wọ́n ti ń bá yẹn nì kọ̀ọ̀bí ló sì tún máa ní nǹkan tí wọ́n máa gbà ń bẹ́ wọ́n máa gbà kí fún mi mẹ́. ìlànà ìyá mi sà lákùn ronú sí ohun tó dálẹ̀ o ẹlòmíì nítorí owó àbí nítorí nǹkan tí ó jẹ àbí pò àbí wọ́n ń pọn lẹ́kàn bí a fi ojú ọ̀yẹ́ kó fi lọ́lẹ̀ yóò fi lọ́lẹ̀ gbogbo bàbá yẹn bá tún ṣe láburú yẹn wọ́n máa mú un bá ọ ní pé ọ̀wọ́ èyí tó tún gbé wá kàn níyì nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ à owó ọmọ àwọn eléyìí àbẹ́bí wọn ló fi lọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n pààyàn ń pa àbò tí wọn mọ́ lórílẹ̀ ṣáájú ti kàn bí èlé ǹgbà ó dẹ̀ ti dálẹ̀ ọ̀dà dákú dálẹ̀ ńlẹ̀ nìyẹn ó dẹ̀ ti pa àwọn èèyàn sí ìgbé sáwọn làwọn kọ̀ọ̀kan pa ìmú ní kọ́bìlù ti pa àyàn rí ìgbẹ́ni tí bá tí wà ń pa wọ́n máa mú un dé sí gbọ́ rẹ̀ pé eléyìí náà tún pa káfíń ẹja ohun dáadáa lẹ̀ ọ́ bí tá a dùn ó nì káfíń fi àyè béèrè lẹ́ الثاني الرابع الخامس الثالث السابع ọ̀rọ̀ bí kọ́tọ́ ni pé wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀pọ̀n ọlọ́run ní àyìnlá ni. aláàkọ́ nọ́mbà wán wà á lékún sáláàbù. Thank you fúnra rẹ̀ òun ṣe ààrẹ òun dá lé ń sọ nípa tí ìwà fi hadith jábìrù tí mo muslim tó gbé jáde yẹn tábà lọ wo tíra àti sheikh albani rahimahullah tí wọ́n ṣe nípa wọ́n fi ṣe tàkùrẹ́jù àwọn hadith alhalal wa haram tí dr yusuf kọ̀ọ̀dọ̀ wí tó ṣe àwọn fi mú hadith yẹn wáyé pé zajara rasulillah sallallahu alayhi wa sallam an tasila al-mar'atu sha'raha bi shay ikú tiẹ̀ má fi kàkà kù tó a lọ pé nítorí bá mú okùn tó fi so àbọ̀mọ́rọ́bà so pé ìyá wà fún ṣùgbọ́n èyí tó da jù lọ́ba ẹgbẹ́ yẹn lè máa jì àti ẹ̀wá ní ti ti tológun kẹ̀kẹ́ yẹn dẹ̀ sì ń fúyẹ́ ju rọ́bà lọ bàbá yìí làwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òun ní ọ̀wọ̀ ọ̀run àbí kò ní wọ̀ ọlọ́wà àìlà. ẹ gbọ́ ìbéèrè ẹ gbọ́ ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní obìnrin tí ń ṣe opó lọ́wọ́ ṣé january february ni toró ní í ṣe pẹ̀lú ohun tá a sọ lórí ẹ̀ báyìí ẹnì kan sọ pé ọdún yìí ní ti gbogbo tó wọn wá fi parí bóyá bíi ijọ́ márùn-ún àbí ijọ́ mẹ́rin ni a fi parí tá a fi kó sínú ọdún mi ìpèsè january february náà lè yẹ́dẹ̀sì máa fi ka òpó ọkọ ẹni tí ó jáde láyé àkíyèsí january february oṣù òkè náà awọ́ náà kó sì máa sùn ká rẹ̀ ní kádẹ́sì má gbàgbé kó sùn òkè nìyí tí twenty nine ni máa ń jẹ́ ṣùgbọ́n tí kùrùkùrù bá bojú ọjọ́ àjáde pé yọjẹ kí ni o yọjẹ tààtì kó sì máa sùn káyọ nìyẹn wọn tó bá ti wá padà parí mọ́sà àbí pọ́pọ́ọ̀fù àbákàrà láwọn ibi tó máa ń dín yẹn ṣé ojúṣe ni kò síbẹ̀ o kò síbẹ̀ rárá tí wọ́n bá tẹ̀ wá dín wọ́n ti padà dín báyìí síyẹn lè jẹ́ kíyẹn má jẹ torí ìjẹ́ èèyàn ń sọ wípé ohun tí wọ́n sì yẹn dá nìyẹn tọ́jọ́ tí yẹn bá fẹ́ padà kan ohun tí wọ́n sọ ni pé àti ọba dá àbá ẹ wá gbàgbé ni ẹ nígbà tí wọ́n fi jáde ogún kiri òsì ní ọ̀rọ̀ àdúdú tí mo gbé wá lé ńjọ́ ni ọ̀jáde opó ni mo sì tún sọ ọ́ lẹ̀ ẹ̀jẹ̀ á ní ọ̀dà lónìí. torí bẹ́ẹ̀ kí n yà sàkíyèsí rẹ̀ rárá. wọ́n ní muharram ipe tó bá di muharram one sáàfì sọ ipe tó hijira fourteen thirty nine bá a ti mu tíyẹn lè celebrate àlè ṣe bídí àní. Umar radiyallahu ta'ala anhu wà ọ̀dọ́ tó ti báwọn gan ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ tàríkù yẹn wọn ò sẹlẹbírẹtì àwọn sọhábà ni wọn ò sẹlẹbírẹtì ajá sí pé ó dẹ̀sìn nìyẹn ìwà sẹlẹbírẹtì ẹ̀sìn ni èèyàn gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ ń bẹ̀ bí wọ́n á kòwé dọ́dún yẹn kí yẹn má da wọn lóhùn ilé gbogbo yìí ti pọ̀ jù èbí wọn ó ti wá sí ni ẹ wá gbà mí fi wá sí yín àbí kẹ ẹ báwọn yẹn sọ ọ bá di jọ́ ní ìpẹ́tò ẹ má gbàgbé àti máa fi yíra tó ń ka o ṣùgbọ́n bí tó bá pe dandan tó sàwí èyí tẹ̀ ń kà ó wí pé tó ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kìíní o oṣù sẹ̀pẹ́mbà two thousand and seventeen kò wí sí ọba rí i pé ó dandan ọ̀sán gbọ́dọ̀ wí ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ wọ́n fẹ́ ká máa fi sùn ká ní wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ sẹlẹ̀bẹ̀tì ká sọ ọ́dà ayẹyẹ bíbí àmì fún yàrá sí àbí yóò tiẹ̀ máa rìn kí báwa ti máa ń ti ń jọ́ ni à ń ti ń jẹ́ra á bá gbé rìn kódà bóyá lọ́mọ kẹ́ ọ̀fẹ́ kú sí wa lọ́rùn ni lọ́pọ̀ gbà àbá gbé rìn làwọn àrùn káàkiri jẹ́ kí ló dé à ń ti ń jẹ́ra àgbẹ̀ yàrá rẹ̀ ẹ̀nà àjẹrà àjẹrò lẹ̀ àṣírọ̀ àlà fàágìfẹ̀rẹ̀ lélẹ̀ àǹsà rìwálẹ̀ mọ̀ àjírọ̀. abẹ́ẹ̀kọ́ wà fún àdínkùlé fáàbí ti jọ́ nìkan ni wàhálà yà máa rí nǹkan ọlọ́ọ̀dẹ òjò àti kú sórí eléyìí àwọn arìnrìn kí afáwọ́lá kiri kí láti làágùn yẹkẹyẹkẹ ẹlòmíràn ọlọ́ọ̀mú kalẹ̀ wọ́n ní kí wọ́n àti ìjírá nìyẹn kí lè ní mo ti ń jẹ́ ìṣirọ́ kí ni ń jẹ́ ìṣirọ́ kò sí mo ti ń jẹ́ bẹ́ẹ̀ ju pé ìgbésẹ̀ láti di ìlú ẹbọ lọ sílùú Islam mo ti ń jẹ́ ìṣirọ́ nìyẹn kò sì lè jókòó títí ayérayé gbogbo ọjọ́ tí okùnfà yẹn bá ti dé báyìí ká máa ṣe tẹ́ ẹ bá ti bá rẹ níbi tí òrìmújẹ rọ́ńjẹ́ ọ̀nbí ẹ̀sìn kọ́ bá ìjádùúgbò kókó ń bẹ̀ nù ọlọ́ba rẹ níbi tí wọ́n ń pàtẹ́ wọn ń lago wọn lu gbogbo ẹ̀ kọ́ ọkọ̀ àṣùbà ọ̀bọ̀ fún ọ ọ̀bọ̀ sí ibi tó ti pé àyè ti máa gbẹ̀sẹ̀ àbí ti àjẹ́ ẹ̀sùn fún àdùn ọ̀la gẹ̀ tẹ́lẹ̀ náà ẹ wọ pé fitinẹ́lì yẹn ti fà fúnra rẹ̀ kí yẹn kù níbi téèyàn bá ti rere ti kọ́kọ́ síbi rere hijrọ̀ nìyẹn ó dẹ̀ sì máa wà títí dijọ́ gbẹ̀ngàn kẹyàrún ìyẹn ni pé báyìí máa fi tán àwọn sọ̀tàlá ni kò lè dó títí àforíjì tí òfin ní símọ́ àforíjì ọ̀dẹ̀ ní símọ́ nìyí nígbà tó fi kéde òtóòrùn bá ń yọ níbi títí máa wọ̀ nígbà yẹn lọ́wọ́ tó nígbà pẹ̀ mọ́ ọjọ́ ti gbogbogbò kẹ́ni kọ́kẹ́ ọjọ́ òkú ni ti gbogbogbò tóòrùn bá fi yọ níbi tí wọ́n kò sáforíjì mọ́ ọmọ yẹn pé jíráwà ti ti ayérayé ni èdè pé yẹn orin kì ègbé yẹn ọ̀sà ayẹyẹ tọ́sí yẹn ń fi fẹ́ ẹnì káà ké ọdún tiwa náà ni ó yẹ káà náà máa sọ káà náà máa jẹ́ ọgá tí ní ìyá ọlọ́ọ̀hìn fídíà rẹ̀ àdádálẹ̀ gbà ni àbí kéèyàn pẹ̀rẹ̀ lórí ẹ̀ fídíà rẹ̀ ẹ̀rẹ̀ fídíà rẹ̀ náà aleykum salaam. náà. ká má lò fún kẹ̀kẹ́ mọ́jú jọ̀sìn yẹn lọ. ẹ fẹ́ mọ àmì yẹn. bẹ́ẹ̀. arákùnrin tó máa lọ dáhùn ìlú lọ́lẹ̀ ọba lọ sí ọmọ akókò jà ẹni yẹn ti wù fáwọn kàbílẹ̀ láwọn fẹ́ lọ́jà lónìí nígbà yìí pé pẹ̀lú ìlú táwọn máa ń ṣe ìlú náà ṣe òní pé ó yẹ yẹ fi mú ọmọ ní òkè pé ẹjọ́ títí tó fi kú. títún ẹ̀ fún apẹ̀rẹ̀ lórí ọmọ tó fi tí ó bẹ̀rẹ̀ rẹ̀ láti. ẹ rí ìsàmì sẹ́rin yẹn kọ́lá ẹ̀dẹ tí wọ́n bá ní kìláàdà òun ni àgbékọ́ lọ́rùn àlàbọ̀rùn. àbẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì èèyàn ó mú nǹkan yẹn wọ́n á fi kọ́ ní ọrùn ìdánimọ̀ kan wọ́n fi kọ́ bí kéèyàn fi éèdì sọ́rùn gbogbo ẹni ọba tí ah, wọ́n ní ọmọ ẹ̀fẹ̀ léyìí ti adìyẹ ọmọ ẹ̀fẹ̀ sí lọ́rùn àtikẹ́ àgbékọ́rùn ni bẹ́ẹ̀ náà ló ti wá yẹn kì láàdà àgbékọ́rùn ọ̀rọ̀gbọ́dé ń yàtọ̀ sí pé yẹn fi ń wá ìsọ̀ o ṣàǹkà lọ́sọ̀ọ́sọ́ láǹkọ́ fún ọ̀rọ̀ wáyé fẹ́ pé máa sọ fáwọn ẹ̀gbẹ́ ni ọba ti kì wá tààrù tó mú kíní ọfà tó sún mẹ́rin lọ́rùn wípé kí oṣù táfi má ṣẹlẹ̀ sí sọ fún wípé mi ànẹ́bí bọ́ pábọ́sẹ̀ kó lọ́dọ̀ ọ̀rùfẹ́ nìyẹn. ṣùgbọ́n eléyìí àgbékọ́ irun yìí wọ́n máa fi kíní yẹn kọ́ ẹran yẹn lọ́rùn ní ìdánimọ̀ wípé ẹran yìí ń bò là ń gbé lọ à ń gbé lọ sí hárọ̀mù ni láti sá fún jọ. ìyẹn nípa tó ní ti àmì ẹran ṣùgbọ́n lọ́dọ̀ wa yìí yẹn ò gbajúmọ̀ èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn oníbẹ̀kẹ́ kó gàdúrà àbẹ sikẹti pé kéèyàn mú gàlúrà tẹdá gàlúrà mọ ẹhẹ kéèyàn fi kókó fi kún ara rẹ kéèyàn fi èyí olùjẹ ọlọmí ní sísan bá mú ẹrẹ kó láàrin ibi tí gbogbo ẹrẹ pọ̀ Ọlọ́run ṣe sùúrù ó lè kú kótó dijọ ni torí yóò máa ronú kóhùn nìkan wá sọ sáàrin sùdá mi lè dé bá ṣùgbọ́n tó wà láàrin wọn ń bẹ̀ ni ṣùgbọ́n gbàdé yẹn bá ti sàmì sí lọ́yà gàlúrà ni ní nǹkan ìdánimọ̀ tí yẹn sàbìmọ̀ yìí pé ẹ̀rẹ̀ ilé yàrá ilé yìí á máa wú àwọn èèyàn lórí ìwé ilé yẹn náà ẹ̀dá òun ni àmì yẹn la gbà lérò ṣùgbọ́n àgbékọ́ ni àyà sọ pé pé ó mú kẹyìn ó fi kọ́ ní ọrùn tó di ẹ̀ ń sìn èyí táwọn máa ń so irin ni wọ́n máa ń so wọ́n á mú wọn fi kọ́ ẹ̀rìn lọ́rùn ẹ̀tẹ̀ àwọn míì ń so ní àníyàn ẹ̀tẹ̀ bọ́ pé kí sùtà fi má tẹ̀rìn ìyẹn là ń sọ sọ́lá ń sọ pé kọ̀ bá ẹ wá rí arákùnrin yẹn ẹ lọ́yìnrò hadith yẹn jẹ́ oyé wa wípé yìí ṣe mùsùlùmí tọ́lẹ̀ kọ́dá ń sọ sáláńtì fi kọ́ àwọn sọ̀hábà wọ́n gbà pé ní tọ́ba ya kẹfẹ́ ń sọ̀rọ̀ bá ti di mùsùlùmí tó ti dára wọn kódà tó bá ṣe nǹkan tó kù bí ẹ̀ka tó wọ̀ níbẹ̀ tẹ́lá rẹ̀ wọn. àárẹ̀ sì gẹ̀ẹ́sì ṣùgbọ́n gbogbo ohun táwọn náà ń ṣe tẹ́lẹ̀ hajj àti múra wọn máa ń pè ṣùgbọ́n kà máa ń jẹ́ ìlànà ẹ̀kọ́ ni. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì nítorí kò sí ohun tí ń jẹ́ hajj ju pé ìgbèrò ilé ọlọ́run kọ́sídù nìtumọ̀ hajj ọ̀rọ̀ bọ́sẹ̀ ń sìn ọmọ ọlọ́ọ̀dì kò sí wọn sẹ́yìn padà gẹ́ẹ̀tì mẹ́ ìlò sí ilé ọlọ́run kọ̀ọ̀fẹ́sìkẹ́tì wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà kọ́bùnà islam ṣùgbọ́n kò jọ ohun tí islam mú wa lásán ọlọ́fà ọ̀kan náà àwọn ọba lẹ́yìn nílò sọ bẹ́ẹ̀ fáwọn afáwọn afáwọn tí ń wó rẹ̀ wípé ẹ̀yin onífàyè ẹ̀ mọ́ yẹn ara yẹn náà àwọn ọba àtẹ́yìn yìí ń dẹ́njọ́ kẹfà àwọn afáwọn yìí nígbà wọn máa ń lọ gba móríkà bí wọn máa ń lọ gba láàfin ẹ̀yin afa yẹ ẹ̀mọ yàrá yán ẹ̀mọ yàrá yán bá a ti máa ń ṣe ní abẹ ẹ̀yin onífá bá a máa ń ṣe ní gbó fa gẹ́gẹ́ náà àti ṣe dé mọ́ká ẹ̀rí pé tiẹ̀ ta nígbà yìí bó ti kú gan náà àwọn aláṣẹ nínú àwọn ọba sẹ́yìn ìsẹ́yìn yìí níbẹ̀ fáwọn afa yìí yọ̀dọ̀ nígbà tí ò ní sẹ́wọ̀n pé káwọn lè sàlàyé ọba ẹ̀ka yìí ṣeré ní ọjọ́ ra wọn rárá rárá àlẹ́ ìdíkẹ́tì ẹ̀ka yìí ọba ọ̀jọ́ra wọn òkèlè jábọ́lá ti sẹ́ńdà tí ó rí lùyìn o ìdẹ́rù bàtí yẹn bá ń sọ nìyẹn mọ́lẹ́bí jọ́ta lọ síyàwó fún ẹ̀yìn aláàkó sùlẹ̀mọ́n dọ́kítọ̀ abala afẹ́yàwó ẹnìkan bá dìde wọ́n bá ní kì í sọ̀rọ̀ bá bojú àwa ti kìíní o ọ̀kẹ́ náà ọmọ yàgbọ́ sàlámù làwọn bá dìde wọ́n ní ẹ́ ẹ́ ẹ́ èmi ń lọ gbogbo ìjókòó rẹ̀ báyìí kó dẹ̀ ti ń bà báyìí kó ké máa jábọ́ láti sẹ́mẹ́lì wa èmi wọ́n bá ti ń sọ̀tọ̀ fún sọ eré sí ẹ̀sìn ọlọ́run báyìí kì í fẹ́ tó ń bẹ̀ láyé mi kí ibi náà ọlọ́run bá sọ̀ kalẹ̀ ẹ wò ó gbogbo wọn ti pa lọ́lọ́ ni wọ́n bá wò ó pé àwọn bá wọ̀ ọ́ lónìí. pẹ̀lú bẹ́ẹ̀ kí ẹ̀rí bọ́ bá ń jọ́ ìrìn bẹ́ẹ̀ ah, ọba káyẹ káyẹ káyẹ ah, òkè lè rí bọ́ láti rẹ̀ tó jọ jábọ́ lórí mo tẹ́ sọ yẹn tó ń bọ́ mo ti lọ níbo la ti lọ níbi ọ̀rọ̀ pé ṣé mùsùlùmí lẹ́ni yẹn so lọ́yìnrò hadith yẹn clear pé ẹni yẹn ṣe mùsùlùmí ó wá lè padà gba islam torí tó bá jẹ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ dáhùn sọ̀sẹ́lám ti fi kó àwọn sàhábà kò sì yé wọn wípé ẹni ọba ti gba islam tó gbóhùn yóò torí kó ṣe kátó àtọ̀ pípa yẹn tún ti pẹ́ sẹ́yìn ọ̀gá sọ̀sẹ́lám ti ń kó láyé lọ díẹ̀ díẹ̀ ńgbà yẹn ọgọ́ọ̀rọ̀ àlàyé ẹ̀sìn ló ti yé wọn débẹ̀ sọ ti ń sì pé kódà kéèyàn fi gbogbo ọjọ́ ayé ṣèdààmú wọ́n da mùsùlùmí làbùkọ́ bí ẹni gba ìsìlámù lónìí wọ́n ti dára kan wọn ò fẹ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ẹ wàá ní tẹ́lẹ̀ kẹta ọ̀rọ̀ ọmọ tó kú kótó ìdíjọ́ súnlẹ̀ èèyàn fẹ́rẹ̀ rẹ̀ ni. torí tó wà nù hadith yẹn ni pé gbogbo ọmọ yóò tán bá bí wọ́n ti fi dógò pọ́mọ yẹn dẹ́sì máa ti fi òǹbí ẹ̀ pẹ̀lú ẹran súnlẹ̀ tí wọ́n pa fún ní ọjọ́ keje rẹ̀. sọ̀rọ̀ tó bá fẹ́rẹ̀ ìwọ́kẹ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ ni bó ti máa di ayẹ̀ lẹ́nu níjọ́ gbìndàlọ́ wọn èèyàn fẹ̀rẹ̀ fún torí hakul mọ̀lú èèyàn fẹ̀rẹ̀ yẹn fún ọlọ́run gbà. jọ́kèjì náà lèèyàn pa yóò bá sáǹfààní yes èèyàn pa jọ́kèjì èèyàn pa wọ́n bá lè jẹ́ fourteen tàbí twenty one náà. aleykum salaam wọ́n yẹ parí rẹ̀. ẹ ẹ mọ̀ pé kéde sọ̀rọ̀ yẹn ní kó pè yàn tẹ́lẹ̀ náà azọgbára tó bá wù ọ ni kò dá sẹ́rin àkíkọ rẹ̀ kó wù ẹ jókòó tí inú ilé ẹ máa sàn ẹ bá máa jẹ òsè yín lèsì ọmọ kí ẹ kẹ má máa yàgbẹ́ tó bọ́ bá dẹ̀ wù ẹ ọlọ́ ha fáwọn yẹn lé ṣùgbọ́n wọ́n ilé yẹn ọ̀dà púpọ̀ jù tó ti ń fi ọ̀dà púpọ̀ jù kí yẹn sẹ́ǹdì ẹ̀rẹ̀ yẹn sáwọn yẹn tó ti ọ̀dà púpọ̀ jù pẹ̀lú tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ yẹn tí ó fi já sí pé yẹn sara kòrò díẹ̀ ọ̀rọ̀ ti yẹ sí wọ́n ní àwọn tó lọ sí hajj sọ́dà kan ṣayẹyẹ wọ́n lè pẹ́rẹ̀ àdìsí ẹ̀rẹ́ wà sọlọ́n ah, bá ní kọ́rọ̀ wọn lọ́rùn ọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n kọ́ wá di òde kásọ pé àwọ̀ jímọ̀ léyìn bá dé ní jímọ̀ kọ̀ọ̀la kéèyàn lọ o ti ń sìn ìyẹn dé níjọ́ àlàmísì ibi irú ọjọ́ àná kí yẹn lọ jímọ̀ lẹ́nu tọ́mọ sọ wípé àti ìwọ jímọ̀ ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ̀kọ̀ kó rí bẹ́ẹ̀ tó nínú ìdákúdá táwọn àfa dálẹ̀ nígbà tẹ̀ ṣe dáadáa fún ọmọ ọ̀kan náà nìyẹn ẹ̀ ẹ̀ sì àdíyà ẹ̀ ẹ̀ sẹ́kù wọ́n sì ń bẹ lọ́wọ́ àwọn tọ́lá ń pèpè sí súnà ọlọ́run bá jẹ́ wọ́n dídàkudà mọ́ yín lọ́wọ́ ọlọ́run kò sàrọ̀ àmájà máa padà sí ibú náà ní béèrè tó béèrè òun ni ṣé kàdá sọ pé nínú kẹta àwọn àfa yorùbá dálẹ inú ẹ̀ náà ní találà jiyàn o wọ́n dálẹ ṣùgbọ́n ẹran yẹn dẹ̀ sí wa wọ́n àná hadithi tó ń ṣe fàdí ṣùgbọ́n àgbọ̀n tó ti yẹn pẹ́rẹ́ tó mẹ́rin yẹn nìyí torí wọ́n là ń bá dé nínú sáfàrọ̀ ọmọ apẹ́rẹ́ láti fi ṣèdúpẹ́ fọlọ́hún àmọ́ kí wọ́n á sọ dá ẹyẹ àbáṣe sábàkà náà ìpínlẹ̀ òtún ní rárá ìyẹn ti dáadáa tó tó fi láburú kẹ́yìn ẹ̀ kádẹ́sì má gbàgbé pé àlẹ́jì ìmọ̀ burú láwí ájì tá a ṣe dáadáa tí yẹn ṣe tí òtún padà dín rẹ́dẹ́rẹ́dẹ́ tí yẹn bá ṣe jákujàku ó ti kó ní ájì ìmọ̀ burú ó ti di dákúdà nìyẹn sọ ẹ̀sìn àlùjẹ́nìyàn ní retí ẹ̀gbẹ́ yẹn sọ báyìí ẹ̀sìn rí nìyẹn kọjá kéèyàn ṣe ayẹyẹ ìtayẹnu àlà àbí wọ jímọ̀ ẹ bá ti di bọ́ jẹ́ àárọ̀ jímọ̀ náà nìyẹn ti kéèyàn lọ lọ́sọ̀tọ̀ kéèyàn lọ jímọ̀. aleykum salaam tó lọ sọ́jú. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ẹni tó dẹ́dẹ́ wọ́n á sàfẹ́kù ní tí ó fi gbogbo ní sẹ́ẹ̀rí wà ká dojú ẹ̀kọ́ kíbla fẹ́ sọrí ìbàdàn a lè sọ pé sọ́ọ́dì nígbà tó wá ṣùgbọ́n kí yẹn bá ta àmẹ́rẹ́ rẹ̀ kí yẹn bá mọ̀ mọ̀ ẹ tọ́jú ẹ mùsùlùmí ní ìsìnkú sí bísí láì tó fi pẹ́rẹ́ tó bá yẹ kó gbàgbé àníjẹ kẹta fẹ́ sí lórí ẹ ṣùgbọ́n kẹta àmẹ́rẹ́ rẹ̀ kọ̀ kẹ́tí ṣe bísí láì àníjẹ àwọn akọ́jọ́ mọ̀ yàrá kọ́ ẹ̀ẹ́n ní bèèrè mọ̀mọ̀ náà ní bèèrè. sọ lẹ́yìn náà ni pé ọ̀pẹ ajẹ́yẹn lọ́pẹ̀rẹ̀ dìlámọ̀ èèyàn yẹn ló èèyàn lè lé èèyàn lè kánná ọ̀bẹ ènìyàn gbọ́dọ̀ gbogbo tí èèyàn bá lọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mú sómsóm pé pé tí èèyàn bá fi gé nǹkan báyìí ìrọ̀rùn ni ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ òsì jáde. Wàhálẹ́kùn sálámù lọ. Ẹ ẹ rí a gbọ́dọ̀ ṣọ́ra ká má ṣàṣejù. tèmi tèmi kẹ́ wò ni pé kí yẹn wá sí bó o lẹ́nu yẹn ti ń gbẹ̀sẹ̀ rìn ẹ̀gbẹ́ ọ̀rọ̀ tó kọ́ ló kọ́ ó bẹ̀rù ọlọ́run ọba sùhánà torí a bá ti bẹ́ẹ̀ ó dàbí pa ti fẹ́ lọ sí ilẹ̀ kó a jẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ nìyẹn fẹ́ àkùgbọ́dọ̀ jẹ́ yóò sì já sí pé nǹkan tó jẹ́ halal àti sọ́ọ̀dì kíni o àti sọ́ọ̀dì haram yẹn ìyẹn tẹ̀sí máa léwu yẹ wọ́n fún ìbádà nìyẹn pẹ̀lú pé bóyá ẹgbọ́rọ̀ sẹ́nìkẹ́lẹ́ wọ́n fún ìyẹn ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ oníjẹ̀gbẹ̀ o sọ ọbẹ̀ ata tó bá ti jẹ́lẹ̀ rẹ̀ wọn nígbà lọ́sọ̀ àwọn ọmọ mi kéferì ló dùn bí irú àwa kéferì yìí. àbọ̀dé kẹ́tì lọ́dọ̀ tiwọn. mo rò bó ti rẹ̀ tó lè fi gbọ́dọ̀ ṣe sùúrù tábí tí wàá lọ ṣe tàṣàbùrọ̀ lórí ìdájọ́ yẹn pé ẹni rẹ̀ pé báwọn tí wọ́n máa ń gbò mọ́lẹ̀ tí wọ́n kéwé lé lórí ni tí wọ́n kéwó kínní ò lè ṣe tàmíìmù. títí yẹn ó fi wádìí tí yẹn bá ti wá wádìí ó yọ ní ṣùgbọ́n nígbà yẹn lè yẹn ó béèrè pé tó ọbẹ̀ wàrà tẹ sọ ẹja ẹgbẹ́ mi mẹ́ja sí àmàlà tẹ gbé wa mọ̀rọ̀ bá nìyẹn ti rẹ̀ mọ́kàn kẹta wó sókè ẹ̀fẹ́ rẹ̀ gbẹ́ ni àwọn tó máa ń kó tí kéwé lórí ni ni o kí yẹn ṣe sùúrù. tó Arìnrìn-àjò, tọ́ba ti kẹ́ra ká méjì dáyọ̀ sálámọ̀ tọ́ba ti sálámọ̀ àwọn òkè méjì tiwa òun ó sì ti méjì míì sí wọ́n lọ́wọ́ àlọ́. maaleykum salaam. aláìkó ṣe sùúrù ni nígbà tó ọmọ yẹn yẹn nu islam bá ṣàbòsí fún yẹn sí yẹn lóhùn bínú èyí tí èso ìyá lọ́wọ́ ṣàbòsí lọ sí yẹn ń pa á ẹ̀rẹ́ nìkan lọ bọ́ kẹ́ńtà àwọn àdásísà sheikh mọ̀tàbọ̀ adédò àti dọ̀kọ̀tọ̀ àwọn gẹ́gẹ́ ní ìwé náà wọ́n ní ẹnìkan wá bá wọn nílé òkúta wà ní òkú sọmọ ìyá tó lè ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ tó máa ṣe fún wa. àwọn làwọn ní káyì má sí kí ni wọ́n ti jàǹbá òun púpọ̀ jù ni bí kí wọ́n yáwó àwọn ayá má fẹ́ ẹ mọ̀ fẹ́ pọ̀ èèyàn yá má san mo sọ bá ọ̀kan náà ọmọ ìyá wa gbọdọ̀ afẹ́ yáwó iṣẹ́ ọlọ́run dé lónìí à thirty forty fifty fifty kẹrin ni ìparí oṣù ọdọọdún òun ò gbúrò mọ́ ọlẹ́lómi lè wá kọ́ sọ pé ọmọ òun fẹ́ kú ẹlòmíì lè wá kọ́ níyàwó òun rọbí wọn wá òfojú ní lójú sáà ni ní kó òun yẹ báyìí wá lọ sí tù ìparí oṣù òun bọ̀ la kódà òun ló ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọkùnrin ju kẹ̀kẹ́ pé kò sí ohun tó lè wí gbórí ogún kan ọgbọ̀n ẹni pọ̀ ní kẹ̀kẹ́ ẹ̀yin so àfáà wa ń sọ mọ ọ̀yá rẹ sọ́jà ń bá rẹ sọmọ pé nìyẹn tiẹ̀ wá mẹ́rin tá a lè bá mi sì ń àbí sọlú kí sọ pé sọlú ṣe solo solo mi. jàmbá wo lẹ́sọ̀ fún sọ́nù ọ̀sẹ̀ ẹ lè sọ fún sẹ́nu sọ́nù ṣe àbí sọ́nù ṣe jàmbá kẹ̀kẹ́ òun kì í òní gbọ́ kẹ̀kẹ́ àyà ló sọ ẹ wọ ẹ ẹ ṣe torí owó tí wọ́n á fẹ́ jẹ ẹtì fẹ́ máa ṣépè ẹtì fẹ́ máa ṣépè òbí kí wúlẹ̀ tí fi ń sọ̀rọ̀ ni ẹtì fẹ́ máa ṣépè. èèyàn ò sì sùúrù ọ̀rọ̀ bó ti yé sìn èèyàn ò sì sùúrù èèyàn ò sì fi sun àwọn èèyàn wọn bá a sọ̀rọ̀ ọlọ́run jẹ́ ó lò ó lè padà náà bò. àwọn. sábà tí mo dáadáa tó bá sálámù èèyàn ní dáhùn wọn dàbí irú ọ kílé kọ rẹ ọmọdéyà ọmọdéyà bá sálámù sí ẹ ẹ rọra ẹ má wí sáà sí o ọmọ gbọ́dọ̀ sọ pé sáà àpọ́nlé ni fún ni ẹ ẹ ọ̀gá ẹ̀ gbọ́ pọ́n láàrin bẹ́ẹ̀ ni gbọ́ pẹ́ sà mo gbà ìgbà ìsìlámù yìí náà ni ẹ yóò máa tijú mọ́ ẹ̀yin ọmọ pé lórí ìlànà ẹ̀sìn ni ọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀sẹ̀ ṣe nìyẹn ilé yẹn bá ti mọ̀. Thank you. àtìkú wà láàrin ẹ̀yọ́ ti sọ láti rẹ̀ nílé lórí tí wọn náà àtẹ́fẹ̀dọ̀ àná mọ́sídọ̀ mọ́sídọ̀ àwọn mọ́sídọ̀ kódà mo rí kanú àwọn ọmọ ìyá tó lóun kẹ́ mọ́sálásí tó ń rí èèmọ̀ ni wọ́n lọ mọ́sálásí wọn ìgbà wọn pè wí àṣẹ mọ́sídọ̀ kí ló wá ọjọ́ wá bí tó ti kírun ẹ̀ nígbà ọba wá níbi tó kírun wọn ní kéèyàn lọ kírun níbi ilé òsà kẹrin ìgbà ẹ̀dá kan ẹ̀sìn fún mi wọn ní kí lóde nígbà tí wà níbi tí ń kírun ń kí níbi òsà kẹrin nígbà yìí àyọrọ ní ẹ̀wà bí tó ti kírun rẹ̀ kó kí ọlọ́wọ́ gbà.